ẹ káalẹ́ o. ẹ káalẹ́ everybody. sorry. Good evening. Who is calling? Good evening, everyone. Good evening. Ẹ jẹ́ kí n mọ̀ bóyá ẹ̀ ń gbọ́ mi. Oh no. Good evening, everyone. Where are all my chargers? <laughs> all busy. Owó charger ló busy. Ah, okay. Ọmọ Orisha, somebody is there. Ṣàlàáfíà ni everyone Yeah. Mo rí ṣó tí wọ́n Uh, are large Laji Abbas tí wọ́n ṣe nípa mi. You know. are <laughs> large Abbas. Mm ẹ má jẹ ajá o ààrẹ Laji Abbas no let us fight ó máa ń surprise èmi náà láti ilẹ̀ wá pé ẹ̀yin tí ẹ tiẹ̀ tẹ̀ wá this kind of ẹ jẹ́ ní islamically endowed àbí nǹkan kan tẹ́ jẹ́ muslim ó máa ń yà mí náà lẹ́nu pé how how are you able to be doing what you are doing ó ń ya èmi lẹ́nu mò ń wò pé ṣé ẹ tiẹ̀ ẹ lè ṣé inú ò ní máa bí yín ṣé inú ò ní bí yín ẹ bá rí i maybe somebody like us sọ̀rọ̀ sí ẹ̀sìn yín because èmi ò tí ì muslim tí ó lè ní irú sùúrù yẹn somehow mo ní mi ò ní sọ̀rọ̀ mi ò tiẹ̀ ní dáhùn sí nǹkan yẹn but tí mi ò bá dáhùn sí kò ní nice but my control ara mi kò yẹ yín sìn yẹri tí bá ń ṣe show mi kódà kí n búyà láyà á là anybody kẹ́nibọ̀dì máa kó má sọ pé is enough o i don't want anybody to say it is enough mi ò dẹ̀ nígbà kí anybody wá máa believe yìí pé òun lè stop whatever tí mo bá ń ṣe <laughs> it's not possible kò yẹ èmi nìkan ni mo lè stop ara mi pẹ̀lú nǹkan tí mò ń ṣe tí ìyá cassette àbí anybody bá dẹ̀ send nǹkan kan sí yín wọ́n send ẹ̀ sí yín yàtọ̀ pé wọ́n like yín o wọ́n send ẹ̀ pé kẹba lè bá mi bá mi jà ní o oyè yín tó bá yẹ pé ni wọ́n send ẹ̀ sí yín wọ́n send ẹ̀ because wọ́n wọ́n expect pé kèmi àti yín jà ní that's her character she knows how to push people together to you know to bring that person down character kan tí mo rí lára wọn nìyẹn ẹjọ́ tí mo bá ṣe nǹkan mi tí ò bá tẹ́ yín lọ́rùn hmm? ẹ block mi kí n má rí yín láéláé ẹ ignore mi ẹ sọ nǹkan kan lórí show yín mo fẹ́ ní kí n wá play show yẹn tẹ́lẹ̀ ní but kò make sense kí n wá play ẹ̀ mo dẹ̀ tún wá lè change mind mi kí n play ẹ̀ o kò yẹ yín torí weather ni mí mo eh, mo máa ń change when people don't even believe I was going to change. Ẹ jọ̀ọ́ mi ò fìgbà kan so fún yín pé bóyá mò ń lọ sí ìjọ Ọbàtálá mi ò sọ rí show yìí ní ke mò ń bá wọn lọ sí ìjọ Ọbàtálá ìlú òyìnbó ni mo wà tí mo gba ìṣẹ̀ṣe mo láwọn family tó ń ṣe o mo gbé lọ́dọ̀ àwọn àǹtí mi tí wọ́n ń ṣe dáadáa kò yé but mi ò ever sọ fún yín rí pé bóyá mò ń lọ sí ìjọ ọlọ́bàtálá àbí mò ń bá àwọn Ọlọ́bàtálá ṣe you know nǹkan yẹn mi ò sọ rí so mi ò understand why ẹ ṣe sọ pé fẹ́ lọ fi ẹjọ́ mi sun àwọn Ọlọ́bàtálá why why why would you do that kí ni kí ni kí ni gbogbo kí ni gbogbo gbogbo yẹn what is the meaning of all that nonsense tàtẹ fẹ́ lọ fi ẹjọ́ mi sun eh, Ọlọ́bàtálá jẹ́ bóyá mi ò dẹ̀ gbọ́ dáadáa ni dàtẹ́ pé àwọn Ọlọ́bàtálá kan bóyá mo ṣe kíní kankan ṣàbòsí ṣé àbòsí nǹkan yẹn fẹ́ jẹ́ àbòsí náà ṣé ẹ̀ ń ṣe àbòsí ni àbí ẹ̀ ń joke àbí ẹ̀ kàn ń play pranks àbí ẹ̀ kàn believe yìí pé bóyá tẹ bá sọ maybe màá dákẹ́ or àwọn kan ti believe yìí pé maybe torí pé mo máa ń press like and love lọ́dọ̀ yín tẹ́ ẹ̀ wá press rí lọ́dọ̀ tèmi wọ́n ti believe yìí pé maybe tẹ bá bá mi sọ̀rọ̀ maybe I will, I will, I will stop ẹ̀ mọ̀ mí rí nàìmí náà ò dẹ̀ mọ̀ yín rí kò yẹ yín ẹ má yẹ kí ya kàsẹ́ẹ̀tì tì yín sí anything o ẹ má yẹ kí ya kàsẹ́ẹ̀tì tì yín sí anybody at least let me say see me. ẹ má yẹ kí ya kàsẹ́ẹ̀tì tì yín sí mi she can talk to me herself if she wants to kò ní ìdá tí wàá máa àwọn tó sọ tó ń pè wọlé lánàá maybe tẹ bá wo show yẹn wọ́n ní ẹ̀yà kàsẹ́ẹ̀tì ni ó sẹ́ǹdì yín ní ọ̀rọ̀ tí mo sọ wọ́n bọ̀. Oh. Why would people be send a message that uh, I should cut it? For what? Cut it. Come out, come out for me, systematic bullying. I'm not going to cut it. Let me talk. I'm not going to insult him because he did, really, he did not insult me directly. Okay, only insult me systematically I want àwọn tí wọ́n gba ìṣẹ̀ṣe ní ọ̀sán gbọ̀ngàn there are a lot of people tí are muslim You want tí wọ́n kì í lọ mosque. oh yes there are a lot of people tó yẹ pé muslim ni wọ́n wọn dẹ̀ wọn kì í lọ sí mosque a lot of christians wọn kì í lọ sí church you understand tẹ́mi bá dẹ̀ jẹ́ oníṣẹ̀ṣe kò ń ṣe dandan pé kí n lọ bá àwọn oníṣẹ̀ṣe kí n ṣe dandan kí n lọ bẹ́lẹ̀ eh, oníṣẹ̀ṣe ṣe eh, gathering is not Is not i don't have to do that tí mo bá feel like i will tí mi ò bá dẹ̀ feel like i don't have to do it kí wá ní àwọn systematic insult ẹ fẹ́ máa fún yàn yẹn kí ni problem yín gan sef what's your problem. èmi ò kí láìkí sọ torí tí má ti la inú mi mi ò kí mọ bí n ṣe máa o that is one problem I have ṣe mọ̀ pé àwa tí àbá kí mọ̀rọ̀ sọ remedy ibẹ̀ ni wípé ká má lanu tá bá lanu a máa ń sọ̀rọ̀ anyhow èmi ò dẹ̀ kí ń ṣe bébì tíyàn kan máa sọ̀rọ̀ sí tó bá believe pé kò ní dáhùn kò yẹ yín sìn so ẹ má yẹ ká anybody tì yín sí mi anybody ò dẹ̀ ní ti èmi náà sí yín bóyá nǹkan yẹn ò yé yín ni lẹ ṣe bìlíìfù pé ẹni tó bá dẹ̀ ti ń ṣe ìṣẹ̀ṣe o ó gbọ́dọ̀ ó you know ó gbọ́dọ̀ lọ sí agbo àwọn oníṣẹ̀ṣe ni àbí maybe uh, you know ẹni tó bá ti ń ṣe ìṣẹ̀ṣe o ó gbọ́dọ̀ máa I don't understand what you what you are trying to say I don't understand it. ṣe rí ìtàn tẹ́ ń pa yẹn ẹ mọ̀ pa dáadáa it's like it's your profession you know how to do it so you concentrate on that. kò yẹ yín sìn wa ẹ concentrate on that ẹ̀sìn at eh, ìtàn tẹ́ bá gbé ẹ̀sìn wá àbí kẹ́ gbé ẹ̀sìn wọ̀ tẹ́ fẹ́ fi like ẹ fẹ́ máa gbèjà ẹ̀sìn ẹ máa knock yo ẹ máa knock tẹ́ bá ríyàn tó sọ̀rọ̀ sí ẹ̀sìn yẹn ṣe bí pé ẹ rí you cannot tell me wípé ẹ mọ̀ wípé àwọn àwọn ẹlẹ́sìn yín ni wọ́n ti ń bú for a very long time ẹ dẹ̀ máa ń ẹ máa ń misinterpret nǹkan like ọ̀rọ̀ tí mò ń sọ is on Tani Ọlọ́run like that no it's not it's on ìṣẹ̀ṣe whatever thing tí mo bá ń sọ ẹ má link ẹ̀ mọ́ Tani Olohun làjà mo lè pe orúkọ Tani Olohun o but ẹ má link ẹ̀ mọ́ Tani Olohun tó bá yẹ pé èèyàn míì náà ni wọ́n fi sí inú ibi tí wọ́n tán fi Tani Olohun sí yẹn kó má tiẹ̀ jẹ́ Tani Olohun kó jẹ́ èèyàn míì kó má jẹ́ oníṣẹ̀ṣe eh? I will still talk on it tó bá jó níṣẹ̀ṣe ló ti Tani Olohun mọ́lé bí mo ṣe ń sọ̀rọ̀ sí àwọn mùsùlùmí yìí ni máa sọ̀rọ̀ sí àwọn oníṣẹ̀ṣe yẹn Because me, I'm more concerned about humanity than religion. Hey, understand? I am more concerned about humanity. My, let me say my race. Jew, one foreign religion. Ó ń bí yín nú pé wọ́n sọ̀rọ̀ jàtijàti sí sí Allah. Eh eh eh rí pé mo ti ṣe video rí láti fi bẹ àwọn people yìí ni. That they should concentrate on the problem tó ń go on ní àárín ní ilẹ̀ nàìjíríà bí ilẹ̀ yorùbá that those afa should stop debating uh, christians debating you know kọ́ máa fẹ́ fẹ́ fínfín ìdí kókò ẹ rí i pé mo ti ṣe ṣó yẹn dáadáa ni for about a week or more ni mo fi ń sọ fún wọn pé ẹ gbájúmọ́ ẹ̀sìn yín ẹ stop àti máa disturb other people ẹ stop àti máa disturb other people ẹ má máa criticize ẹ̀sìn ẹlẹ́sìn mo jẹ́ kó yé wọn wípé ẹ̀sìn wọn dọ̀tí if they mo dẹ̀ if they don't stop láti máa bú ẹ̀sìn àwọn other people that when we come for them they will not be able to stand it mo ṣe show yẹn lọ wá ìjọ yẹn mo ń drive ni mo ṣe show yẹn ẹ jẹ́ kí n gbé kọ́ọ̀tù hello. ẹ̀la tí ẹ kalẹ̀. ẹ kalẹ̀ mọ́ lórí show. ẹ. bẹ́ẹ̀ all right okay. Hmm. kí tiẹ̀ ni mò ń sọ lọ́kàn tó pè mo ti ṣe show tí mo fi like pẹ̀tù sí wọn lọ́kàn pé ẹ má. ìṣẹ̀ṣe is not a religion but spirituality and a way of understanding yeah thank you ẹ má bú ìṣe àbí àṣà ẹlòmíì ẹ kọjú mọ́ ẹ ẹ gbájú mọ́ ti yín ẹ fọ ẹ̀sìn yín mọ́ ẹ̀sìn yín dọ̀tí I said it a whole lot of time I said it. I just did not mi ò mi ò kàn dẹ̀ jáde kí wọ́n bẹ̀rẹ̀ sí ní bú wọn mi ò kàn jáde kí wọ́n bẹ̀rẹ̀ sí ní bú even the that time ìjọ tí Saheed Shittu tó to tó bá ń sọ pé ojú òun lọ sí kinní kan òun bọ̀ o ojú ti Ògún o ojú ṣe kinní kan mo ṣe ṣò mi ò ìjọ yẹn mi ò bú Saheed Shittu gan I was just like saying it wípé a lè blame ẹ̀ ipò ṣe ó ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn a le blame we because àwọn oní eléégún náà máa kọjá níwájú mọ́ṣáláṣí tó máa máa pa eégún wọn wáì tí wọ́n ṣe ní rí wọn fín. àtìgbà yẹn mo ti máa ń wò pé kí ló máa muslim tẹ máa ń bú other other religion so if you don't want people to insult your religion ó clear if you don't want people to insult your religion don't insult other people's religion you cannot stop anybody tó bá wùn yín kẹ́ pátá ni Ọlọ́run kò kan ko kò kan anybody Kini kini kí ni gbogbo òṣì yẹn gan tó bá wùn yín kẹ́ pátá ni are you reading the sinking Ti o bá wùn yín kí ẹ pátá ni Ọlọ́run ìyẹn kan anybody ìyẹn ò kan anybody so all this nonsense that you people are doing even uh, eh, Mr. Are Òpìtàn Emi èmi gbọ́ ìjọ tí wọ́n mú ta ni Ọlọ́run you I did a show for you for that uh, that's your show more than three times ni ẹ ń fi sọ́kàn àwọn èèyàn ojo korani. Quran ni ọjọ́ Quran you also instigated what is happening to that guy do you understand More respect yín gan o mo respect yín gan tó bá tẹ̀ jẹ́ pé maybe that thing is coming from you láti insult mi ni màá ṣe fi but coming from one ìyá cassette I will not take it from you I, I don't care who you are. I will not take it from you. Ẹ ká ní mutual respect. You are good at what you do. The storytelling, history, new ò fẹ́ pè ní story. That's your history telling. You are very good at it. Do you understand? But don't come to the things that you go bully somebody. No. See, my mama fit glasses do ìsojú so junior. Don't you dare think that you can bully anybody. Don't you dare. ṣé ta ni ọlọ́run ló kọ́kọ́ jó ẹ̀ẹ́ríyàn míì tó jó koran ni tó fi jẹ́ pé títí ta ọlọ́run ẹ̀ ni ẹ̀ ń lẹ̀ dìmọ̀ ni ẹ̀ẹ́ríyàn míì ẹ̀ẹ́rí guy tó jó koran tó jó bible tó jó kíní oníṣẹ̀ṣe ni ẹ̀ẹ́rí ẹ̀ẹ́rí ni tó fi jẹ́ pé títí ta ni ọlọ́run yẹn ni ẹ̀yin lẹ̀ dìmọ̀ how dare you èmi mo mo come man na man just not bring that kind hand o no bring that kind hand o bí mo ṣe náìsì tó ni mo mo mo you know ni more wíkẹ́ẹ̀dì tó o bí mo ṣe náìsì tó ni mo rọ́gẹ́ẹ̀dì tó do you understand tọ́ bá wá fi ẹjọ́ mi sùn tell them that Eh, kì í ṣe ẹgbẹ́ mi ẹ eh, sí category you know that you are not in the same category with me that I am below you and you don't want to talk about me. Ó pè mí. Don't talk about me again no. Don't talk about me. Kò I am angry wípé Ìyá Kasad can bring something something to you and then you will come and be talking about it. That's why I'm angry. If you have talked to me on your own, if you have even sent a message to me, my number number máa always you are lórí kinní. That will be a different thing but don't allow anybody kan tó máa believe pé ó máa shut me up èèyàn kankan ò lè short èmi up now èèyàn kankan ò lè short èmi up ẹ wá ń sọ pé àwọn tí ẹ ẹ ẹ pé àwọn lọ́bàtà ṣé ó dà pé mo gbọ́ something like that sí pé ẹ pé àwọn lọ́bàtálá àwọn lọ́bàtálá so what dem go come do me kí ẹ pé bàbá arúgbó bàbá Ọbàtálá gan kí ló ń fẹ́ ṣe fẹ́ mi àbí wetin dey worry these people kí ló ń ṣe yín Obatala is my own father. Do you understand? Obatala is my own father. I nǹkan kan come. lẹ́nu mi tí ó yẹ kí n sọ but because mo fi pé mo ti gbọ́ lẹ́nu yín tẹ́ sọ you are from uh, eh, um, Oronfe, you know, ancestry. Because my mom is also from there. Mo fi pé ẹ̀jẹ̀ kan náà flow láàrin, you know, ẹ̀jẹ̀ kan náà lóyún ó ń flow ní veins àwa méjèèjì that is the respect i'm giving you ẹ má jẹ ẹ má lo ẹ̀sìn mi ò fi tiẹ̀ fẹ́ gbọ́rọ̀ mi ẹ má irritate mi with yí pé ó ń bu Allah ó ń ṣe kinní kan mm, ṣé àwọn àwọn tí wọ́n ń bú Ọbàtálá yẹn ṣé kí àwa lọ máa bẹ̀ wọ́n ni àbí ẹ gbọ́ pé wọ́n bọ́ Bàtálá ẹ gbọ́ pé wọ́n ń bú ẹ má mo mọ̀ pé ẹ má jáde ń ṣe máa pé ẹ bẹ ṣe bá èmi sọ̀rọ̀ lẹ bá àwọn yẹn sọ̀rọ̀ ẹ má dá sí ẹ má bá anybody sọ̀rọ̀ ẹ má èmi ẹ má bá èmi sọ̀rọ̀ lórí nǹkan yẹn because I, ain't started yet mi ò tí ì start láti máa bú wọn mo lórí àlà ò pé ẹni kí ni mò ń sọ ẹ̀yin tẹ́ ẹ̀ insult olódùmarè tẹ́ fẹ́ máa equate olódùmarè pẹ̀lú ẹ̀ àlà tolódùmarè bá jẹ́ àlà ni ẹ jẹ́ kó máa pè ní olódùmarè kán máa máa pè ní àlà kán pè ní orúkọ tí a mọ̀ sí. ẹ ti accept ẹ ní wọn pé muhammadu yìí pé ilẹ̀ yorùbá kọ́ ni wọ́n bí sí ẹ mọ̀ ni pé muhammadu kì í ṣe yorùbá arabu ni kò kì í ṣe yorùbá so definitely kò kì í ṣara wa kò yé yín ẹ̀yin èmi àti yín ní blood kan náà kò ń ṣe ẹ̀yin àti kò ń àti Muhammadu tẹ́ bá tẹ̀ fẹ́ gbèsè ẹ̀yin ẹ̀yin mi ló yẹ kẹ́ gbèsè náà you don't know so ní ààrẹ òpìtàn I am your sister ẹ̀yin mi lẹ máa gbèsè not come and be yabbing me because of one mumu person tí a mọ bí tó tà mọ́rán wọn. Come on, don't, don't come and be doing that. In case tí ẹ bá mọ̀ wípé I have from the beginning I try to make peace mo ní àwọn fídíòsì kan tí máa fi hàn yín mo ń bọ̀ náà yẹn play eléyìí hopefully it will go yẹn kọ́kọ́ play eléyìí I can't remember when I did this video but ẹ bá wa gbọ́. because òrìṣà mi any tó ní mystic power ẹni tí ẹni tí. supernatural power. Tí wọ́n fi oríṣà again. That's why orí orí oríṣà wọn dá, you know, and gave them that power, that power to do and undo. And they've got their own duties. So ọlọ́run ọlọ́run ìsàlọ̀ òrìṣà ọ̀nìjọ́. because they have they see look at look at this is a phone kẹtìrì kò só nǹkan kan kò só nǹkan kan I don't understand The só nǹkan kan lọ́dọ̀ yìí. gbogbo you know. kò só anything èmi go get notification bí. ṣé gbọ́n nǹkan tí mo sọ bẹ́ẹ̀ yẹn mo ní ó yẹ kí kọ́ńtrọ̀ láti fún ẹ̀sìn wọn ní orúkọ tó dáa kí wọ́n ń try láti fún ẹ̀sìn wọn lórúkọ tó dáa kí wọ́n stop àti máa wá báwo lẹ̀sìn tibí ti jẹ́ báwo ni ẹ̀sìn kìrìsìtẹ́nì ti jẹ́ báwo lẹ̀sìn oníṣẹ̀ṣe ṣe jẹ́ that they should concentrate on their ẹ̀sìn that day I was going to work that day I saw some one of the àwọn Muslims yẹn tó ń bẹ̀rẹ̀ sí ní Christian wọ́n bashi Christian wọ́n pe àwọn Christians yìí pé ẹbọ ni wọ́n ń so lọ́dọ̀ tèmi ní ìgbàgbọ́ tèmi mo gbàgbọ́ wípé Ògún Ṣàngó Ọya Ọbàtálá wọn kì í ṣe ẹgbẹ́ Allah wọ́n ti ni nílé ayé yìí millions of years kó tó di pé something tí wọ́n ń pè ní Allah wá àròpé tó pa ó pa ìtàn kan wípé I think he mentioned somebody like Hero, Herodotus that eh, ó ti kọ ó ti kọ nípa Yorùbá two point five hundred years ago that's two thousand five hundred years ago that was the period tí Arabic wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ èdè Arabic yẹn two point five hundred eh, eh, you know two thousand five hundred years ago wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ orúkọ Arabic wọn ò tí ì bí Jésù according to òun náà sọ wọn ò tí ì bí Jésù wọn ò tí ì bí Muhammad yorùbá dẹ̀ ti ń exist kò yé yín kò dẹ̀ sí ìtàn jésù nínú ìtàn Herodotus concerning yorùbá you know, tó relate mọ́ yorùbá the same thing pẹ̀lú Muhammad kò sí wọn tí ì bí wọn kò yé yín sìn so but wọ́n ti ní àwọn bíi Ibrahim Abraham nígbà yẹn wọ́n ti wà tó bá jẹ́ pé èrò eh, tó bá jẹ́ pé ìtàn wa ó lọ́mọ ìtàn Abraham Isaac àwọn pípù yẹn Jacob ni èrè tó dọ̀sì àfi sínú ìwé wípé descendant àwọn Yorùbá nìyẹn àbí ibi tí àwọn baba ńlá àwọn Yorùbá nìyẹn kò kọ sínú ìwé so a ah, bá àwọn pípù yẹn tán so why would you that now telling the world that you are so intelligent you are so smart you so you know history why are you now wanting to be angry torí pé à ń sọ pé ó ba fùrọ̀ ìyáláyà muhammadu why are you angry why are you angry about that how do you even báwo ló ṣe possible fún yín gan sef tí o bá ń ṣe pé maybe small small àbòsí dey inside this thing báwo ló ṣe possible fún yín kẹ jẹ kẹ máa pe allah you know kẹ máa pe allah tí àwo ò instead tẹ fi máa tẹ tẹ tẹ máa Fi sálàlá àlewà sálà fún Muhammad bọ̀tẹ́ bá pe àwọn bíi Ògún Ṣàngó àbí nǹkan kan yẹn ẹ kì í fi sálàlá àlewà sálà fún wọn ẹ kì í ẹ kì í ẹ kì í at least sometimes kẹ́tì ẹ̀ yọ fìlà lórí pé kábíyèsí nǹkan kan because they were all kings kí ló tẹ̀ kì í ṣe yẹn báwo lẹ ṣe máa máa sọ one way yorùbá níyín ọmọ yorùbá gidi níyín but the other way ẹ ń fi ìbà fún ìran àràbò how does that two things go together kò yé mi kò yé mi mo understand pé mental slavery bad gan mo understand díẹ̀ pé mental slavery ó bad gan but ẹ ma jẹ́ ki, you know kawa ma, máa fẹ́ kind of derogate àwọn èèyàn kan because of our own problem ẹ má máa ṣe yẹn next time tó bá gbé nǹkan wá fún yín pé ah ọmọ bàtálá sọ eléyìí o ẹ sọ fún wọn pé ah obìnrin yẹn ìdí ọtí màá lóbìnrin yẹn mi ò tiẹ̀ fẹ́ ẹ má gbọ́rọ̀ ẹ̀ wá bá mi ẹ sọ bẹ́ẹ̀ kò ní bí mi nú kò yín because gbogbo ọ̀rọ̀ tẹ sọ́ọ̀sì tí ẹ fi ìpè mẹ́bi ẹ fi ta ọ̀rọ̀ sí mi ó sound stupid létí tèmi like. Uh, ẹ fi ẹjọ́ sun ọlọ́bàtálá like àwa tá a gba ẹ̀sìn lọ́sàn-án gangan I was a Christian I was a Christian there is no no mo máa ń lọ church three times tẹ́lẹ̀ three times ni máa ń lọ church tẹ́lẹ̀ or minimum time twice Friday and Sunday we go Wednesday Friday and Sunday mo máa ń lọ church tó yẹ so ẹ jọ ẹ má ẹ má ta irú ọ̀rọ̀ yẹn sí mi o so a dẹ̀ pọ̀ nílùú òyìnbó tó yẹ pé we saw the truth and the truth set us free we saw the truth the truth set us tíyan bá sọ fún mi tẹ́lẹ̀ wípé jésù ò ní dé mọ́ pé jésù ò ní wá mọ́ mo má mo lè mi ò ní bá ẹni yẹn sọ̀rọ̀ mọ́. even though I don't really know nígbà yẹn no pé bóyá mo believe everything nípa christianity o but téèyàn bá sọrú ẹ̀ sí mi mo máa wò ó pé maybe ìka èèyàn lẹ́ni yẹn yí pé ẹni yẹn can harm me. so i saw the truth and the truth set me free so mi ò dẹ̀ fìgbà kan sọ́rí pé mò ń lọ sí eh, mò ń lọ sí shrine ní Ọlọ́bàtálá i want to tí ma lọ sí nàìjíríà ṣe bóyá kí n lọ kí n lọ sí shrine Ọlọ́bàtálá kí n lọ sọ pé mo fẹ́ mo fẹ́ yẹ̀ wò mi ò ṣe rí mi ò ṣe rí mi ò ní reason mi ò ní reason láti ṣe mi ò ní reason láti ṣe i'm a very strong-willed person àṣẹ́dẹ̀wà ní ẹnu tèmi so mi ò believe pé èèyàn kan ló lè rí anything for me i never believed that even when i was a christian i never allow any pastor to put hand on my head i never allow pastor to see vision for me one time àbúrò mi eh, pastor wọn ló bá wọn bá sọ pé kàn lọ gbàdúrà lọ́dọ̀ pásọ nǹkan kíní kan kíní kan mo ní the pastor him has to come home i don't go to anywhere to go and gbàdúrà ìgbà tí pásọ yẹn ó ṣáà wá lọ́jọ́ kan ṣá bó ṣe sọ pé ah bí àbúrò mi ṣe ní ah, pásọ eh, ní òun ríran fún yín mo ní sọ fún pásọ ẹ wípé ìran tó rí yẹn there must be solution to it let him go and do the solution kó lọ ṣe kó lọ ṣe ìràpadà nǹkan tó rí kó lọ get solution mi ò fẹ́ gbọ́ ìran yẹn sétí many, many of you were very ignorant. You were very ignorant. Emma, Emma, in Nigeria, I don't understand you people. So as I love at Batala, I have to be going to Batala Shrine. Batala is right here in my heart. I don't have to go to any shrine. tí mo bá kàn fẹ́ ṣe afẹ́fẹ́ yẹ̀yẹ̀ lost in a sí I want bóyá do ń ṣọdún Ọbàtálá àbí ó ń ṣọdún Ògún àbí ó ń ṣe anything náà tí mo ti dàgbà nígbà táwa kékeré a máa ń lọ you know but níyì tí bá ti dàgbà tó bá wùn níyì tí mo ti dàgbà tó bá wùn mí ni mo máa lọ tí ò bá wùn mí mi ò ní lọ mi ò dẹ̀ fìgbà kan rojọ́ lórí Facebook yìí rí i pé ẹ gbọ́ o agbo ibi alọ́bàtálá kan ni mo belong sí o no I never said it so ta lẹ fẹ́ lọ fẹjọ́ mi sùn kí ló dé tó fi jẹ́ pé tíyàn bá ti ṣe nǹkan tí ẹ láìkì báyìí kẹ́ máa wá ìdí ẹ̀ kiri ni my own family is very tight tẹ́ bá tiẹ̀ get sí wọn tẹ́ ẹ ní ẹ fẹ́ béèrè question wọ́n máa sọ fún pé kẹ́ kó ṣì lọ ni. my family is very tight. why do you think we've never seen anybody tó ń ṣe saga pẹ̀lú mi lórí Facebook because they don't know me. they don't know me. it was once that somebody called my cousin ìyẹn fún lépè ni. ìyẹn fún lépè ni. you can't penetrate. you understand? so I beg, jẹ́ kí n máa play nǹkan tí mò ń play yìí lọ. àwọn ọmọ tí wọ́n máa ń pààyàn ó most of them mi ò ní àwọn ọ̀dà religion ò sí láàrin wọn most of àwọn tí wọ́n ń ṣe orúkọ Islam ni àwọn ọmọ Islam àwọn nǹkan tó yẹ kí ọlọ́pọ̀ nǹkan tó yẹ kí ọlọ́pàá èèyàn máa lùkù ìtò nìyẹn oníṣèyí lẹ́yìn lùkù ìtò tẹ́fẹ́ máa dìbẹ́tì oníṣẹ̀ṣe most of you àfa orí yóò pé honestly orí ẹ̀yin àfa nàìjíríà orí most of orí yóò pé. orí bá pé ni níbo lẹ́yìn tí mi ò ṣé wọ́n ṣe ní. mi ní Saudi Arabia kí àwọn Islam máa bá Islam jà bí ẹ̀yin kan ṣe pé ní Sufi àwọn kan àlùfúnná àwọn kan nínú ọdún sí ṣé ó tẹ̀lé bẹ́ẹ̀ ni because I don't know I don't know much about Islam ṣé wọ́n ṣe ohun ọ̀gọ́dá yìí ṣe ní Nàìjíríà tẹ̀ ń bára yíyà ṣé wọ́n ṣe ní ah, ilẹ̀ Saudi àwọn tí wọ́n ń fún yín yẹn àwọn tẹ̀yìn emirates yẹn ṣé wọ́n ṣe bẹ́ẹ̀ ni. I can't get my, my charger. Ṣé wọ́n ṣe bẹ́ẹ̀ lọ́dọ̀ ní ọ̀dọ̀ wọn ni? Ṣé ẹ̀yin ṣe wá gba wèrè lẹ́sìn? Bẹ́ẹ̀ bẹ́ẹ̀ máa lọ from stage to stage debating other religion àmọ́ láìpẹ́ o. orí thank you mr adegbuyi o. ẹ tí wàá ti ṣe tán ẹ má ṣe gbọ́ nǹkan tí mo sọ ń bẹ̀ yẹn mò ń pẹ̀tù sí wọn ní ìgbà tí mo dọ̀ sọ̀rọ̀ orí àìpé orí tó pàtó orí tí ò pé mi ò pùtẹ̀ lórí muslim nìkan mo tún ṣe example pé tí ọlọ́yà àbò oníṣàngó bá ń claim superiority superiority láàrin ara wọn orí àìpé ni but it shouldn't be like that I was telling them that there should be peace they should stop you know they should stop provoking people nǹkan tí mo ń sọ fún wọn nìyẹn they should stop debating up and down because by deba debating and tell, saying that uh, your belief is uh, more you know civilized or more superior than my own your God is more superior than my own èmi náà máa sọ nǹkan tó máa tó máa yàmàyàmà God ẹ nà kí ló wá ń bí àwọn èèyàn nú kí ló ń bí àwọn èèyàn nú ẹ kàn fi pé ẹ lè threaten èèyàn ni ẹ kàn fi pé ẹ lè dictate nǹkan téèyàn máa sọ ni ẹ̀yin lẹ ń bills mi ni ẹ̀yin lẹ ń san bills mi ni this week in sìn mi ò ṣe forty eight hours mi pé ṣé ẹ fẹ́ fi owó kun ni fún mi that you will come and dictate for me. kí ni gbogbo nǹkan yẹn kí gbogbo nǹkan yẹn kéèyàn máa sọ̀rọ̀ ta ni ta ni Muhammadu ta ni Allah ìgbà tá sọ fún yín pé ẹ̀sìn yín dọ̀tí I think I have another video where I said that ìgbà tá a sọ fún yín pé ẹ̀sìn yín ó dọ̀tí wípé kẹsí mẹ̀dọ̀ ẹ̀sìn yín dọ̀tí ẹ má yẹ kán tún di ẹ̀sìn yín adédáṣò bọ́tẹ́ ẹ̀ gbọ́ ẹ fi ìpé kílìwì wá ṣukú níyín so kí ló ń bí yín nù sìn wọn ṣe ṣe tani Ọlọ́run tani Ọlọ́run ìgbà tó jó kínní ṣé ẹ rò pé inú mi dun sí ni ìgbà tó jó nǹkan kan who cares about that who cares about that ìgbà tí bàbá òkúta gidi Baba tó bí òkúta gidi òkúta gidi àgbà tí ó ń wọlé àwọn oníṣẹ̀ṣe tó lọ ń kó nǹkan ìṣẹ̀ṣe wọn tó ń jó ṣe rò pé inú ni ìgbà tí Akeugbagold jáde tó ń sọ pé ẹ má ẹ má sìn nǹkan tó kéré sí Ọlọ́run ẹ má sìn nǹkan tó kéré sí Ọlọ́run Ọlọ́run ní kẹsìn ṣe rò pé inú oníṣẹ̀ṣe dùn sí ni àbí ìgbà tí Saheed Shittu tó lọ tó máa dé tó máa máa pariwo pé ojú tó gún o òun lọ òun ò bọ ọmọ jẹ o kìnnìkan kìnnìkan ṣe rò pé inú oníṣẹ̀ṣe dùn sí ni ìgbà táwọn àfa olórí burúkú yẹn tó máa máa pe àwọn kan ní kèfèrí ivu kaula ó pe ó tẹ nǹkan tí kaula tiẹ̀ pè pè wá ó bá àdìjú kèfèrí lọ ó dà pé ó pe àṣíríkì àbí nǹkan kan ṣe rò pé inú oníṣẹ̀ṣe dùn sí ni so báyìí ṣe ń wa hmm? now i'm not talking to Ààrẹ Òpìtàn now i'm not talking to him and i don't have i really don't have problem with him mo mọ̀ pé àwọn tí wọ́n tí wọ́n send nǹkan sí tí wọ́n you know tí wọ́n ń sọ fún pé kó wá sọ̀rọ̀ bóyá you know àwọn yẹn gangan ni oníkèéta àwọn yẹn gangan ni oníkè ìta ìgbà tẹ́ ẹ̀ ń sun ẹ̀kún eégún ṣe pé inú oníṣẹ̀ṣe dùn sí ni ẹ fẹ́ wá lo Tani Olohun to shut people up àbí àrá fẹ́ sàn pa gbogbo ẹ̀yin àfa yẹn ni ẹ fẹ́ lo Tani Olohun tí Tani Olohun bá wà ń ta concept tí ò sí ní ibi tó wà yẹn ẹ̀yin mọ̀ bóyá ti kú ni ah, ah. ṣé ẹ̀yin mọ̀ bóyá ti páí somebody else sent me a star there thank you very much that person ẹ̀yin mọ̀ bóyá títa lọ́lọ́ bá wà ní outside world ẹ̀yin mọ̀ bóyá ti páì ẹ mọ̀ so you think you can use uh, Tani to come and say hey, eh, people should not talk I am not talking for Tani because his name is Tani I am talking you know for his release because he is our brother kò kó jí kó bá pẹ́ lọ́lọ́run jẹ́ muslim náà ni ẹ́ tí oníṣẹ̀ṣe tì í mọ́lé bí mo ṣe ń sọ̀rọ̀ yìí náà ni máa sọ̀rọ̀ it has nothing to do with pé bébè èèyàn kan hate ẹ̀sìn yín no ẹ̀yin lẹ máa ń believe yìí pé tíyan bá sọ fún yín pé ẹgbẹ́nu yín sọ̀hún ó mì pé èèyàn yẹn hate yín ni no that is not how we think here in the western world that is not how we think here so ẹ fèsì ìtàn yín tí pa you are very good at it and I respect you I will not stop respecting you Whatever I can yẹ kí irú eléyìí Me, mọ́ o mi no no no I'm not threatening you you know I've just said it now that if anybody comes to you and say ọmọ bàtálá yẹn ó ń you know eh, ẹ gbọ́ nǹkan tó sọ ni ẹ bá awí ẹ because I know that èdèdè can say it ẹ sọ fún èdèdè ẹ sọ fún wípé ọmọ bàtálá yìí ò kì í ṣèyàn ẹranko ni ẹyẹ yín ẹranko ni mi ò fẹ́ mi ò fẹ́ ta sí obìnrin yẹn ò níwà ẹ sọ bẹ́ẹ̀ ó tẹ mi wà láyà I no I no vex if you talk so I no vex but to come and think say you go fit rubbish you no go fit rubbish me o oh. you no go fit rubbish me you understand and nobody can stop me nobody can stop I'm the only person that can stop myself Abdulgafar himself ó pè mí mọ́mọ́ ẹ pé bóyá ó ti gbọ́ you know, I'm, they could be in the same group. I don't know. They could be in the same group and they must have discussed it. When you people stop talking rubbish to Isheshe, either directly or indirectly, when you people stop talking rubbish to Isheshe, we will stop talking rubbish to you. Edemo, wípé tíyàn bá sọ fẹ́yàn pé ṣó ya wèrè ni many people will say "Yala, ya ẹ̀ ya wèrè báyìí ṣe gbà ń sìn nìyẹn téèyàn bá sọ pé àbórí ẹ ò pé ni tẹ bá máa da lóhùn ẹ sọ pé orí ẹ ò pé kò dẹ̀ ní da fún ẹni tó fi sọ̀rọ̀ yẹn dọ́bù lẹ máa fún ẹni yẹn bí ilé ayé ṣe rí nìyẹn so tí wọ́n bá sọ wípé ojú ti Ògún tí wọ́n bá pè wá ní sherik àbí orúkọ yẹn tó ń pè wá ní kèfèrí tó ń dẹ̀ ń sọ fún wa wípé nǹkan tó yí Allah àti Muhammadu wọn sọ fún pé kó máa pè wá nìyẹn ẹ kini kini ni ṣe the the right thing that we will do tó dẹ̀ wà natural ni pé ká kókóró pọ̀n àlà wọn bílẹ̀ ayé ṣe rí nìyẹn if you cannot take it don't give it if you cannot take it don't give it mi ò sọ pé ẹ bú mi o but ẹ fún mi ní systematic diplomatic ìfọ́tí do you understand Guten Abend, meine Schwester. Wie geht es dir? Ever many diplomatic forty? Èmi la gidigidi oh. <laughs> o. No be say na joke. Money ah, Mo ní agidigidi. Mo ní agidigidi. Mo dẹ̀ ní respect gan. Mo ní respect gan. But mi ò like ń láìkì kíyàn hurt me? do you understand ìyá Cassette tẹ́ ẹ̀ ń rí yẹn kò kí ń ṣe èèyàn tó dáa at first mo miscalculate mo rò pé èèyàn tó dáa ni bóyá tí ò bá wọ Islam maybe kò bá jẹ́ èèyàn tó dáa bó ṣe rí ẹ̀sìn tí ìyá yẹn gbé sórí yẹn ó jẹ́ kí woman yẹn ní àwọn ìwà kan tí ò dáa tó bá bá èèyàn ṣe ọ̀rẹ́ tí wọ́n bá gbé owó fún pọ́n fẹ́ pa ẹni yẹn ó máa gba owó yẹn á dẹ̀ sọjú nù that is the kind of person she is. do you understand? àwọn ọ̀rọ̀ kan wà ó wà lọ́kàn mi tí a whole lot of people were expecting me to come out and say immediately after that Tinubu uh, election but mo swallow ẹ̀ mi ò fẹ́ sọ tó bá dẹ̀ tì mí I will come out and the, the, this Facebook una go hear word That woman planned with some people in Nigeria to make me disappear because I dey talk of her. Eh, ipe kó má bu ẹ̀sìn tiwa. Ó plan pẹ̀lú wọn. Kilode? ló dé? Torí ẹ̀sìn ẹ̀sìn ti tí ẹ̀ How many people una go fit kill? Èèyàn mélòó lẹ fẹ́ pa? Èèyàn mélòó ni ẹ fẹ́ pa? ẹ má dá sí nǹkan tí ò kàn yín o ẹ má dá sí nǹkan tí ò kàn yín and gbogbo òṣì ọ̀rọ̀ táwọn kan tẹ̀ máa ń sọ yí pé ẹ tí èèyàn kan bá bú ẹ ẹni tó bá bú ẹ ẹni kò tójú kọ àwọn ò mọ̀ yẹn ṣe àmọ̀ yẹn ṣe àmọ̀ yẹn ṣe wípé tí tí èèyàn bá bú ẹni tó bá bú ẹni kòkó no èèyàn àwọn ọmọ yẹn ṣe kí ni kí ni Ọbàtálá ṣe fún wọn kí làwọn òrìṣà wá ṣe fún wọn ṣé wọ́n mọ àwọn òrìṣà yẹn rí ni kí làwọn bú àwọn òrìṣà yẹn fún wọ́n bú òrìṣà wa àwa náà bú òrìṣà wọn allah òrìṣà wọn ni déètì náà pé allah òrìṣà náà pé allah kò yé yín muhammadu òde kì í ṣòrìṣà kan gbogbo alámọ̀ ṣé irọ́ ni wọ́n pa mọ́ ni ṣé kò sí nínú koran ni tí ó bá ṣe ni pé orí èèyàn dúdú burú the same ìwé the same ìwé tó sọ pé tí ẹ bá fẹ́ rí àṣẹ eh, ìtàn pé tẹ bá ti rí èèyàn dúdú ẹ ti rí àṣetàn ṣé ìwọ́n yẹlẹ̀ yín pọ́nlé tẹ́ ń sọ pé èèyàn kan jóná ṣé irú ìwé yẹn lẹ́yìn pọ́nlé tí ẹ̀ ń sọ pé wọ́n jóná kí ló yẹ kán jóná bí ò bá ń ṣe ìwé yẹn ìwé tó sọ pé tó bá rí yín tó bá rí àwọn bàbá yín tó bá rí àwọn ìyá yín kán sọ̀kò lù wọ́n bìkọ́sì àṣetánì ni wọ́n ṣé kò sí nínú Kòránì yẹn ni ìyẹn lẹ́yìn gbé pọ́n wípé wọ́n jó it's just because some of these afa wọn ọmọ bí tán wà wọn ọmọ bí tí wọ́n tí wọ́n belong sí ọmọ àlè gidi ní gbogbo wọn wọn ọmọ bí tán belong sí ni ọmọ àlè ni wọ́n ó yẹ ki wọ́n wa ní kákọsì ọmọ àlè ni. normal person ti ó ń hùwà normal bi ọmọ èèyàn tó bá ti wa gba Islam báyà wá di wèrè sígboro ayé kí ló dé ó yẹ check ara yín náà ẹ check ara yín something is not okay ẹ check ara yín ó dà pé the second video lélẹ̀ ẹ jẹ́ kí n tún play ẹ̀. because no. mi eh, ẹni tó ní mystic power energy. no i don't think it's this one. ṣé eléyìí ni ṣá mò ń bọ̀ ẹ jẹ́ kí n wò bóyá eléyìí dẹ̀ ni ẹ jẹ́ n wò ẹ má mhm. you will be forgiven. fi idà pààyàn idà láwùjọ pààyàn ẹ ti So that's why most of you are going into that religion. Ẹ wá pọ̀ mẹ́sàn-án pé ẹ ti wá bà religion yẹn jẹ́. Ẹ ti religion yẹn jẹ́ ẹ sọ religion yẹn lórúkọ tí o ṣe ti religion yẹn possibly possibly ẹ̀yin tẹ́lẹ̀ ọmọ ajá tẹ́lẹ̀ ọmọ ṣe holy àtàtà. ṣé pọ́n nǹkan tí mo sọ bẹ́ẹ̀ yẹn mi ò bú ẹ̀sìn wọn mi ò bú ẹ̀sìn wọn tẹ bá gbọ́ nǹkan tí mò ń sọ bẹ́ẹ̀ yẹn mò ń sọ ni pé àwọn èèyàn burúkú wọ́n ti wọ́n fi ẹ̀sìn Islam yẹn bojú àwọn èèyàn tí ò ní ọpọlọ wọ́n fi ẹ̀sìn Islam yẹn bojú àwọn èèyàn tó ní ìkánú wọ́n fi ẹ̀sìn Islam yẹn bojú mo tún pọ́n ẹ̀sìn wọn lé gan ni mò ń fún ní tí kò yẹ kí n fún but I was doing that because I was you know I, it was all about peace kò kàn mí bóyá ní pìsì àbẹ́ẹ̀ ní pìsì kò kàn mí kàn ṣe rí gbogbo gbogbo ariwo gbogbo threat that eh, a máa gbé a máa ṣe kí nìyẹn ẹ count èmi out ṣe rí nílùú òyìnbó yìí ẹ lè gbéyàn lọ sí kóòtù pé torí pé ó bú àlà <laughs> wọ́n máa ṣe rí ẹ tún san owó fún ẹni yẹn torí ẹ waste time ẹni yẹn ni nàìjíríà lẹ ti ń ṣe gbogbo òṣì yẹn ẹ lè gbéyàn lọ sí kóòtù torí pé ó jó koran kò yín ìgbà táwọn ti súdì tán bẹ̀rẹ̀ sí ní pariwo wọ́n jẹ́ kí rẹ́ni wọ́n jẹ́ kí nìkan tí wọ́n go tí wọ́n bẹ̀rẹ̀ sí ní go on rampage ìgbà yẹn gan ni everybody wá bẹ̀rẹ̀ sí ní jókòó ra nìyẹn kí náà wá rí ṣe sí sí nǹkan yẹn wọn ò rí nǹkan kan ṣe sí wọn ò rí nǹkan kan ṣe sí ọ̀dẹ̀ àlùfùfù ó wá sọ pé ẹ ìwé ọlọ́run ìwé ọlọ́run ni àlùkùrá ìwé ọlọ́run èwo ọlọ́run èwo ìwé ọlọ́run èwo ọlọ́run kọ ìwé ó kọ ó kàn ó gbé pẹ́ get me pen and paper I want to write the history of this world ó wá bẹ̀rẹ̀ sí ní kọ ṣé ẹ ní brain ṣá ẹ ní brain. ṣé ìgbà tí ṣé àmọ̀gbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní lo ink ni àmọ̀gbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní lo ink. nígbà ayé ìgbà tí you know àwọn àwọn Abraham tó bá wọn allegory ni o but ká tiẹ̀ wo yí pé okay it was his time maybe five thousand years ago kò yé yín lásìkò gbà yẹn tó bá yẹ pé àsìkò ìgbà Anunnaki ni Abraham ń live ni that's about fifteen years fifteen thousand years ago àbí nǹkan kan òkúta ni wọ́n kọ nǹkan sí òkúta òkúta ni wọ́n kọ nǹkan sí. Si ọlọ́run wá gbé òkúta yẹn wá gbé fún wá gbé fún Muhammed orí yín ò pé ẹ stop àti máa deceive àwọn èèyàn ẹ stop àti máa deceive àwọn èèyàn kò yẹ yín àwọn èèyàn kan ni wọ́n jókòó sí Nàìjíríà tí wọ́n kọ gbogbo òwe yẹn láti bà orí yín jẹ́ lẹ́yìn ìgbà tí wọ́n ti tí wọ́n ti win ìtàn tí wọ́n ti tí wọ́n ti win gbogbo àwọn scissors yẹn gbogbo àwọn scissors yẹn kó tó di pé Catholicism wá wá blacks ni wọ́n èèyàn dúdú ni wọ́n one of the Caesar that was alive that was on throne nígbà tó ń mú his name was Cesaro Nero Kini ni ìtumọ̀ Nero ni Italian language black that is the meaning of Nero that is the definition of Nero ẹ bèrè láwọn tó tún gbọ́ èdè yẹn. so ẹ má pa pé ajá lọ́bọ̀ fún wa kò yẹ yín tí nǹkan tó wà nínú bíbélì pé ìtàn Muhammad o wípé allegory ni o definitely i mean ìtàn uh, Abraham pé allegory ni o definitely somebody like uh, somebody like uh, uh, Isaac àti Jacob àti gbogbo àwọn twelve Judah àti kíni kò irọ́ ni gbogbo ẹ̀ tẹ́ bá dẹ̀ lọ wo ẹ lọ find out di ìdí igi àwọn ọba ìlú yìí ìdí igi àwọn ọba ìlú yìí kò sí Jésù ńbẹ̀ kò yẹ yín sìn kò sí Jésù ńbẹ̀ ìdí igi David ni wọ́n láwọn ti wá kò dẹ̀ kí n ṣe David tó wà ní báìbù yẹn kò yẹ yín sìn so ẹ má máa pe ajá lọ́bọ̀ fún wa if you do too much I will come and expose you too much again if you do too much karate tiẹ̀ kan yín kẹ lọ wá bí wọ́ sí ẹ wo àtìgbà tí ẹ ti ń bú àwọn oníṣẹ̀ṣe ẹ wo ìgbà tí ẹ ti ń bú àwọn oníṣẹ̀ṣe ẹ má dẹ̀ máa sọ wípé àwọn boni ni wọ́n ń bá oníṣẹ̀ṣe jà àwọn kìnnìkan àwọn kìrìsìtẹ́nì kan kò bó oníṣẹ̀ṣe jà àwọn kìrìsìtẹ́nì kankan wọn ò bá oníṣẹ̀ṣe jà. so kẹ́ stop kẹ́ stop gbogbo gbogbo ìranù òṣì tẹ̀ ń ṣe yẹn wọ́n bọ̀ kò sí nǹkan tó kó oúnjẹ honestly. ṣé kí ẹ béèrè kẹ́tì ẹ máa béèrè question pé how come tó fi jẹ́ pé most of àwọn máa bá orí èèyàn lọ́wọ́ wọn àwọn ọmọ yìí ni ṣé kò yẹ kó gbà fún yín ni ṣé kò yẹ kó gbọ́dà yín ni ẹ̀yin lẹ sọ pé oníṣẹ̀ṣe ló máa ń gé orí ló máa ń ṣe kíní kan bò ló máa ń fi kíní kan kíní kan but we see that most of àwọn tí wọ́n lọ jalè ní o wọ́n ń ṣe jàgídíjàgan nínú agbèrò ní o wọ́n ń ṣe all this barbati ní o àwọn ọmọ yìí ni àwọn ọmọ yìí ni àwọn muslims ni kí ló dé tí àwọn àǹfààní yẹn ò tiẹ̀ tún kún ọ̀tún ẹ̀ láti túbọ̀ ẹ̀yẹn ṣe yes shit happens àwọn èèyàn wà lè pé àwọn ọmọ burúkú sí gbòòrò ayé bọ̀ kí ló dé tí ẹ̀yin ò máa fojú sí àwọn nǹkan burúkú yẹn kẹ́ tún wọn ṣe níṣẹ́ tẹ̀fí tẹ̀fí fẹ́ máa wo nǹkan tí ò dá nínú ìṣẹ̀ṣe tẹ̀fí fẹ́ máa sọ inú nọ́sẹ̀sì nípa ìṣẹ̀ṣe kí ló dé tí ẹ̀ fún ìdọ̀tí ẹ̀ fọ ìdọ̀tí inú ẹ̀sìn yìí yẹn tẹ̀dẹ̀ mọ́ pé ìdọ̀tí pọ̀ bẹ́ẹ̀ gidi ẹ mọ̀ ní pé ìdọ̀tí pọ̀ nínú Islam gidi. ṣẹ́gbọ́n nǹkan tí mo sọ bẹ́ẹ̀ ṣé gbọ́ nǹkan tí mo sọ bẹ́ẹ̀ yẹn. because I was being nice to them then. dàbí pé kí ló dé tẹ ṣe ń insult àwọn oníṣẹ̀ṣe kí ni kí ni nǹkan náà. ṣé ààrẹ òpìtàn rí àwọn eléyìí kò rí something like this ni. this period when I did this show èmi àti ya kàṣẹ́ẹ̀tì àti ìdárú náà ó wo show yìí náà Do you understand? So our, am I insulting them here? I'm àmṣé mo insults insult me by yìí Be one shame, ṣe ń bú àwọn oníṣẹ̀ṣe yẹn nǹkan yẹn irritate mi mi like here. do you understand because mo mọ̀ pé tí àwọn oníṣẹ̀ṣe bá dìde ó máa ó máa ó máa bad kò yé yín because ọmọ ṣẹ́kẹ̀ okùn that lady tí wọ́n ń pè ní eh, ọmọ ṣẹ́kẹ̀ okùn yẹn ó ti máa òun ló ti máa ń try láti enlighten àwọn èèyàn but she was ó calm pẹ̀lú nǹkan tó ń ṣe wọ́n á máa flag page ẹ̀ wọ́n á lọ wọ́n á kún orí page àwọn máa wọ́n máa búlì ẹ̀ because she was the only one really, uh, you know, talking then, but she was not insulting. She was not, uh, she was just exposing them, but she was not insulting. And òun ò kí ń ṣe Muslim. Èyí um, guy ti wamu mú yìí, Tani Olohun, Muslim ni, so ó ashiri àṣírí Do you understand? Ó ashiri àṣírí wọn ìgbà yẹn bobo ashiri àṣírí tó tiẹ̀ wá ń tú nípa tí wọ́n tó Saudi so we were we were we were like a hùwà ọmọlúwàbí pẹ̀lú wọn ìgbà tẹ́mi ń sọ ọ̀rọ̀ ìṣẹ̀ṣe èmi kàn máa ń like kí n sọ̀rọ̀ nípa Ògún bí ogun, ṣe jẹ́ you know iru nǹkan tí Ògún máa like in kan bi èmi ṣe ń ṣe ọ̀rọ̀ mi nìyẹn gbà yẹn kó tó di politics wa wọlé tàwa change si politics kò sí ọ̀kan tó ń bú wọn bọ̀tì nígbà yẹn àwọn máa bú oníṣẹ̀ṣe bú oníṣẹ̀ṣe bú oníṣẹ̀ṣe kò yẹ yín gbogbo wọn dẹni àti àgbààgbà wọn àti ọmọdé wọn gbogbo wọn ni wọ́n ń ṣe pé àṣẹ̀ṣẹ̀ wa ń fún wọn lésì kò tí wọ́ wọ́n yẹ pé àwa ń fún àwọn olórí burúkú yìí ní èsì kò tí wọ́ wọ́n yẹ a dẹ̀ máa ṣe wọ one million years ni ṣe understand I'm about one million years in. yẹn pa ará oko lèmi But there's only one wọn kì í bẹ ará you understand ará oko ni wọn kì í bẹ ará oko wọn dẹ̀ kì threaten me, you know, eh, ẹni tó mọ was up One kì í bẹ ará oko wọn kì í threaten ẹni tó threaten any tó mọ what's up I know my onions kò it got a lè fi Miche. ṣe kò sí nǹkan tí ẹ lè fi èmi ṣe Ọbàtálá gan bàbá arúgbó gan ó mọ̀ wípé mò ń jà so tí Ọlábàtálá kan bá sọ pé òun fẹ́ lo òun fẹ́ lọ ṣẹ́ igi orí ara ẹ̀ ló máa fi rú igi yẹn wọlé do you understand orí ara ẹ̀ ló máa fi rú igi yẹn kò tiẹ̀ wá sí Ọlábàtálá kan tó máa tó máa tó máa bá yín ṣe tó máa bá yín ṣe gbogbo ìranu yẹn. èmi ò níbi tí ẹ lè gbámù mi ò níbi tí ẹ lè gbámù tẹ́ bá ti stop àti máa insult oníṣẹ̀ṣe when you stop insulting other people beliefs and tradition and cultures we will reciprocate but about bá believe pé ó ń gbá lórí yín ipe you dey even see this face you don't know say skoinskoin boku here you don't know say skoinskoin boku here With the producer with the manufacturer. una we just dey talk nonsense to take dey provoke person tá bá sọ̀rọ̀ you say wọn kú ọmọlúwàbí àbí kò fẹ́ for fún ọmọlúwàbí ìwà ọmọ wetin be ẹ̀yin ò mọ ìwà ọmọlúwàbí ẹ mọ̀ hù ẹ̀yin afa yẹn ẹ mọ̀ ìwà ọmọlúwàbí yẹn hù ẹ kàn fi ìpẹ kàn lè threaten àwọn èèyàn ni ayé ìgbà kan nìyẹn ayé ìgbà kan nìyẹn. tọ́ bá máa sọ pé àwọn fẹ́ repatriate èmi mi báyìí they will take me to dọ́ṣẹ̀ráì do you, do you understand where doshedaik is If you máa repatriate àwa nìyẹn lọ sí nìyẹn èmi ò kí n ṣe ọmọ nàìjíríà ẹ wò mí dáadáa èmi ìyìn sí ọmọ Show mi Nigeria. kí n ṣe ọmọ nàìjíríà look at here if you know wait if you know no see see our pali here see our pali here if you know no if you know no I will show n Nigeria. ọmọ aṣọ ọmọ nàìjíríà so kí ṣẹ́tírí mẹ́rin ló wà ń bẹ̀ a kì í ṣọmọ nàìjíríà ẹ kó ṣì if you no see am well well make I show am for you gan you dey see am red pali kò ń ṣe green kò ń ṣe green pali o àwọn ò kì í ṣọmọ nàìjíríà ìlú yìí mo bí gbogbo àwọn ọmọ mi sí tí ọkẹ kó ṣì lọ ẹ bá máa threatening ni àwọn èèyàn oyin yàrá máa tẹ́tí yẹn kò dé ṣẹ́rí ogun kan ò dé lè gbé mi wálé <laughs> ogun kan ò lè gbé mi wálé because eh, I know even though wetin I wan come do I fit go on a Friday come back on a Monday if I like. so mi ń ṣọmọ Nàìjíríà o so when you want to do your calculation tí tí UK bá ní leave our country I will go to Dutch Reich. tamburu wa nkì ṣége. so ẹ jẹ́ kí n máa play nǹkan yìí lọ ìgbà tá bá ìgbà tá bá kí lẹ tiẹ̀ feel abáyín ṣe lẹ́rọ̀ ẹ fi pé ẹni skọ́nskọ́n náà á wá gbé wá ní you know we are serving your own dose you you they tell us say eh, maybe Crazy craze don ahead Crazy don on ahead we told you that allow people who wants to do traditional to do it allow people who believe in Christ to believe their this thing allow people who want to be want to be go and be laking stone in, uh, in, in Arab land to be doing it. You said no, that we don't have right to do traditionally. Ogun dey pa you na de. Ogun dey pa you na de. Ẹ̀yin lè máa dictate in kote máa ṣe. I said that my ancestors, me, I want, me, I want, I want serve. Now my ancestors, me, I want serve. Do you understand? you can't tell me say no get right to do that one tó bá wù yín kẹ́ pátá ni Ọlọ́run kò sí to rán yín ṣẹ́ okay bros tó bá wù yín eh, ẹ ẹ pátá ni Ọlọ́run kò sí nǹkan kan tó rán yín ṣẹ́ kò sí nǹkan tó rán yín ṣẹ́ ẹ fẹ́ fi nǹkan yẹn provoke Sunday Igboho ni ẹ fẹ́ fi mímú tẹ mú ta ni Ọlọ́run yẹn ẹ fi provoke Yorùbá ni kò yín ẹ fẹ́ fi provoke yorùbá ni àwa náà kò dẹ̀ sí nǹkan tó báàdì tá a bá provoke yín àwọn yorùbá náà náà sọ ọ́ tí wọ́n sọ pé tí ẹ bá rí nǹkan bẹ́ẹ̀ búwò ìríhun sẹ́díyẹ dominic ara bí mi ìríhun sẹ́díyẹ mo bè dominic ara yorùbá ló sọ bẹ́ẹ̀ ah, where is this money from? no be small thing oh. <laughs> For real, sometimes I will put money somewhere, I will just forget it there, and then later I will go and see, find the money. I don't know how that money entered there. But I know it's my money. Mm. It's not our last money. It's our last money. Your money. That is the question máa ṣe nìyẹn honestly àwọn àfa yẹn nǹkan tó yẹ kó máa ṣe nìyẹn wọ́n sọ ìdọ̀tí tó wà nínú eh, ẹ̀sìn wọn ìdọ̀tí yẹn ló yẹ kó ń fọ̀.

bàjẹ́ inú ẹ̀sìn wọn ṣe. it should be the tax not that eh, idiot tó gbẹrẹ kan eh, ọ̀dẹ̀ kan tó gbẹrẹ ní fagun àbí kankan tó fẹ́ máa ṣe eh, debate debate kiri no no ẹ fọ ẹ̀sìn yín mọ́ ìdọ̀tí pọ̀ ń bẹ́ẹ̀ ẹ má ṣe debate pẹ̀lú anybody nobody is interested in your nonsense debate why ẹ ṣe tí ẹ ṣe ìbílẹ̀ ẹ ṣe máa ṣe debate pẹ̀lú ẹ̀sìn ẹlẹ́sìn. ṣe gbọ́. kí ló ń ṣe ṣe for debate ẹ̀sìn ẹlẹ́sìn e. why kí ló kàn yípa ẹ̀sìn ẹlẹ́sìn e? ṣé kọ́mpítítọ̀ ní àlà ni. ẹ gbọ́. ṣálà yìí ń kọ̀mpìtì kiri ni ṣé gọ́dù ń kọ̀mpìtì kiri ni. ìmíntì tó wà ńlẹ̀ ìmíntì tó wà ńlẹ̀ tó yẹ kẹmú kẹmú kẹmú kẹmú ṣe is ẹ̀fọ́ ẹ̀sìn yín mọ́ ẹ̀sìn yín dọ̀tí gbogbo àwọn ọmọ tó máa ra orí lórí àwọn ọmọ yín ni so nǹkan tí mo sọ nígbà yẹn nìyẹn o nǹkan tí mo sọ lórí tí mo sọ nígbà yẹn nìyẹn mi ò bá wọn jà mi ò ṣe nísìnyí bọ̀ tìgbà tí nǹkan tó nǹkan tó tiẹ̀ wá jẹ́ kí orí mi wá táṣì ni akéwùgbà gold because mo mọ̀ pé akéwùgbà gold is not a good person i know he's not a good person mo dẹ̀ mọ̀ pé alágàbàgebè kan ni ìgbà tó ṣe ṣó yẹn tí ó ń sọ̀rọ̀ yẹn lọ o we were all enjoying it you know ó ń sọ̀rọ̀ yẹn lọ ọ̀rọ̀ yẹn ń dùn lọ all of a sudden láàrin ló ń sọ pé ẹ ẹ gbọ́dọ̀ sin òrìṣà kankan àmọ́ àwọ̀ pé wetin dey worry this man wọn gbọ́dọ̀ sin òrìṣà kankan irú irú dictation wo nìyẹn You understand? And he was trying to act like he was slick. Or slick. Pẹ̀lú nǹkan tó ń ṣe like uh, òun òun òun ò dàbí other affairs you know òun òun wa tolerant and he's not tolerant nǹkan yẹn ló ní mo wò pé kí ló ń ṣe máa o lè protect ẹ̀sìn yẹn kò sí problem pẹ̀lú yẹn Eni tó bá wo standing ni a mọ̀ fanatical ni ẹ́ àfẹ́ni tí ò bá lójú ẹni tó bá wò ẹ́ dáadáa tó bá mọ gbogbo àwọn features abi characteristics eh. Eh, àwọn oní jàgídíjàgan yóò yóò yóò ó jọ wọ́n gan. We see every, all the features of a of a jàgídíjàgan in you unless somebody tí o bá mọ Islam yẹn dáadáa tí o bá mọ bọ́n ṣe ń rí. tí o bá mọ bí wọ́n ṣe ń ṣe do you understand ìyẹn ni mo fi wá wò pé no no no no no no these people they one has to give that dose that they are giving out, one has to give it to them back. And they won't sing. Less than a year that people are giving you back. Less than a I want àwọn mélòó dànù fún yín. Àwọn tí wọ́n sọ̀rọ̀ ìṣẹ̀ṣẹ̀ lórí Facebook You me ò sure When wọ́n wọ twenty. me ò sure When wọ́n wọ twenty. But I wo ẹ̀yin àfáà yẹn. Ẹ lé ní two hundred. And you think intimidation will, will, will get you the, the, the, the groove? No. You cannot intimidate anybody. Àwa ti jáde, a ti rí, a ti rí pé 419 lẹ̀sìn yẹn. A ti rí pé 419 lẹ̀sìn yẹn. Ààrẹ live abroad for let me say 20 years. Continents ẹ̀ yato. I am not saying he has not travelled abroad o only travel travel àṣẹ holiday Oh, yàtọ̀ sí pé èèyàn a young baby. you will see wípé four one nine ní gbogbo ẹ̀sìn wèrè tán wá gbé wá nobody is saying don't protect it but don't think you can protect it at other people's expense Eh, they protect it at other people's expense Eh, they shut people up irú insult burúkú wo you want to shut people up you want to shut oníṣẹ̀ṣe up kọ́ máa ma kọ́ máa ṣe kúbẹ́kúbẹ́ lọ ní abẹ́ ẹ̀mọ́mọ́dù wèrè yín kan ṣe yàwù ṣé gbogbo yín ẹ̀ṣẹ̀ sínwìn ni àtẹni tó sẹ́ǹdì àtẹni to sendi kini. Ata wanti wọ́n discuss ẹ̀ kò dafun da fún gbogbo because now you don't you don't make me dey provoke now kò ní da fún gbogbo yín do your own let others do their own If I want to go to hellfire, let me go to hellfire. It's not your business. Let me go to hellfire. It's not your business. Don't be, don't, don't they try, don't they try that nonsense. No more, no, they try that nonsense. Cause you know, nobody they fear on Allah. Nobody they fear on Momodu. We know, I know, I know family. Me be like woman. I know family them for Arab land. I no family them. I no get reason to give any any of them respect. If they give me respect, I will give them back. Do you understand? I no go read the history of that man. I no go read the history. I can't talk now. That's why I want not respect. I will can't leave my ancestors wey fight for land for me. Wey fight for land for me. I can't leave those who I can't go there appease one mumu, mumu arabo, ogu dey kpai all of una there wey wey dey tell me say egbu mọ̀mọ́dì ló sọ̀rọ̀ sí mọ̀mọ́dì ló ṣe kinní kan kinní kan ta ló yẹ ká sọ̀rọ̀ sí bí oṣù òun. ìnewé à ń gbèjà yín ni tẹ́ ẹ̀ bá mọ̀ torí wọn bá yé yín jẹ́ mentally enslave yín how could you love Yoruba land that much but you are still giving libation you are still giving respect to the people that kpai your forefathers to give you this religion ẹ jẹ́ ká ẹ ẹ kí ẹ ṣẹ́yìn pípù yóò ẹ kí n rori ni kò ń ṣàárẹ̀ àbáṣe mo bá sọ̀rọ̀ àwọn àfáàyàn àtàwọn ìyá tí wọ́n sẹ́ndì voice kiri. ẹ rò náà ẹ̀sìn tó yẹ pé wọ́n fi ọ̀bẹ sí yín lọ́rùn ni pé it's either you accept it or you pie wọ́n pa àwọn ancestors wa anyhow ẹ̀sìn yẹn irú àwọn èèyàn yẹn irú ìran yẹn lẹ́yìn lọ ń tẹríba fún. nílẹ̀ Yorùbá ní ilẹ̀ Africa sef generally bàbá ò ní accept kí ọmọ ẹ fẹ́ family tí ó ti fọ́ bàbẹ́ tó ti fọ́ bàbẹ́ létí rí kò ní accept pé kọ́mọ ẹ fẹ́ family yẹn lẹ́yìn wa lọ ń tẹríba fún àwọn àràbó tí wọ́n pa àwọn ancestors yín orí yín ti yí bí mo ṣe wà yìí tí tí èèyàn kan bá tutọ́ sí mi lára kó wá wá lọ́jọ́ kejì pé òun fẹ́ fẹ́ ọmọ mi inú mo lè má gbà àwọn ti nàìjà àwọn yorùbá ò tiẹ̀ nígbà pé ah ọmọ tó fọ́ mi létí tó tutọ́ sí mi lára tó sọ̀rọ̀ sọ́jọ́ kiri pé ah ilé yìí kọ́ ò ní lè fẹ́ lẹ́yìn lẹ́ ń tẹrí ba lẹ́ lọ́ ń pè wọ́n ní ọlọ́run yín ṣé wọ́n ṣe pé fún yín ni ẹ ẹ ní brain ni ṣáà ní brain ni okay ẹ jẹ́ ká wá gbọ́ nǹkan kan tó wà ń bí báyìí mò bọ̀ o let me see if I will get it ẹ jẹ́ bá pín ètò yìí ẹ jẹ́ kí n wá get it but in the meantime ẹ jẹ́ kí n tún play kíní yìí fún yín kẹ́ gbọ́ mi ò ní sọ̀rọ̀ sí i. that's why most of you are going into that religion ẹ ti wá pọ̀ mẹ́tọ́ ẹgbẹ́ ẹ ti wá religion yẹn jẹ́ ẹ ti religion yẹn jẹ́ ẹ ti religion yẹn lórúkọ tí òun ṣe religion yẹn possibly possibly ẹ̀yin tẹ̀lé ọmọ ajá tẹ̀lé ọmọ ṣe holy àtàntà o. ṣé kò yẹ kí ẹ béèrè kẹ́tì ẹ máa béèrè Question pé how come tó fi yẹ pé most of àwọn kan máa ń bá orí èèyàn lọ́wọ́ wọn yín ni ṣé kò yẹ kó bá fún yín ni ṣé kò yẹ kó bọ́dà yín ni ẹ̀yin lẹ́yìn sọ pé oníṣẹ̀ṣe ló máa ń gé orí ló máa ń ṣe kíní kan kò ló máa ń fi kíní kan kíní kan but we see that most of àwọn tí wọ́n lọ jalè ní o wọ́n ń ṣe jàgídíjàgan nínú agbèrò ní o wọ́n ń ṣe all this babati ní o ó ti àwọn ọmọ yín ni àwọn ọmọ yín ni àwọn muslims ni tí àwọn àfa yẹn ò tiẹ̀ tún gun ọ̀tún ẹ̀ láti túbọ̀ ẹ̀yẹn ṣe yes shit happens àwọn èèyàn wà lè bí àwọn ọmọ burúkú sí gbòòrò ayé but kí ló dé tí ẹ̀yin ò máa fojú sí àwọn nǹkan burúkú yẹn kẹ́ ẹ tún wọn ṣe níṣẹ́ tẹ̀fí tẹ̀fí fẹ́ máa wo nǹkan tí ò dá nínú ìṣẹ̀ṣe tẹ̀fí fẹ́ máa sọ inú nọ́sẹ̀sì nípa ìṣẹ̀ṣe kí ló dé tí ẹ tún ìdọ̀tí ẹ fọ ìdọ̀tí inú ẹ̀sìn yìí yẹn tẹ̀dẹ̀ mọ́ pé ìdọ̀tí pọ̀ bẹ́ẹ̀ gidi ẹ mọ̀ ní pé ìdọ̀tí pọ̀ nù Islam àwọn èèyàn wíwíwíwí àwọn ìbàjẹ́ ènìyàn kúnnú bẹ̀ gidi kí ló dé tí ẹ̀ tún ṣe that is the question torí nǹkan tó yẹ kẹ́ máa ṣe nìyẹn honestly àwọn àbá yẹn nǹkan tó yẹ kó máa ṣe nìyẹn wọ́n fọ ìdọ̀tí tó wà nínú ẹ̀sìn wọn ìdọ̀tí yẹn ló yẹ kó ń That tí ń wu ẹ̀sìn mi. No, it's not right. They are trying to face what is biting them. Ọ́fíìsì ìbàjẹ́ tó wà nù eh, ẹ̀sìn What they do, túmẹ̀ ṣe. guy crying doctor. is interested in your nonsense debates. You will not really. Why is that she, she, she, she, fídíò ibi tí alùfùlání àti amúdẹ̀rí ah, lẹ́ẹ̀kan o tí òun àti gáyì èyí irọ́ pọ̀ jù yẹn tí wọ́n ti tó ti pè wọlé oh. so mo lè fi ẹnu sọ náà kò yẹ yín mo lè fi ẹnu sọ so ẹ mọ nǹkan tẹ́mi rí nínú kọ́ọ̀lù àlùfùfù àti rọ́pọ̀jù mo rí wípé wọ́n fẹ́ provoke yorùbá ni ìyẹn tiẹ̀ ti sure wọ́n fẹ́ provoke yorùbá ni nǹkan kan dẹ̀ ń bí wọn ní pé yorùbá ò kò kò fall for that their òṣì tó ń fẹ́ ṣe yẹn wọ́n fẹ́ provoke yorùbá ni wọ́n fẹ́ dá wà wọ́n wá any way láti dá wàhálà lẹ̀ alufulani kẹ̀dẹ̀rẹ́ alufulani ní inferiority complex alufulani ó ní inferiority complex ó wíkẹ́ẹ̀dì lọ́kàn lọ́kàn rẹ̀ alufulani ní inferiority complex èyí irọ́ pọ̀ yẹn kẹ̀dẹ̀rẹ́ psycho burúkú ni máa yẹn psycho burúkú ni òun gangan ló ń lo alufulani irọ́ pọ̀ jù ẹ́ òun ló ń lo àlùfòlání òkúta gidi gan lára mi ò sọ pé máa yẹn jẹ́ èèyàn kan tó wicked kò ń ṣe èèyàn kan tí ò dà like that the evil láàárín gbogbo wọn yẹn ni rọ́pọ̀ jù yẹn àtàkẹ́wù gbàgbó tó ń pretend kiri ó gẹ̀ta rẹ̀ níṣèyí akẹ́wù gbàgbó ó gẹ̀ta rẹ̀ like uh, uh, you know concern pẹ̀lú ipò ń fẹ́ jọba wọn ò jọba kí ni tiẹ̀ kí ni tiẹ̀ ara àbòsí tí wọ́n kó kiri ni ara ara àbòsí tó wà nù ẹ̀sìn wọn òun nìyẹn ṣe fẹ́ gbọ́ tó bá wù yín ẹ fi tani Ọlọ́run lẹ̀ tí ò bá wù yín ẹ ṣe nǹkan tẹ́ bá fẹ́ kò sí nǹkan tó ràn yín iṣẹ́ kò sí nǹkan tó ràn yín iṣẹ́ kò sí nǹkan tó kó yín jẹ kò sí nǹkan kan tí ó kó yín jẹ

kò sí nǹkan tó ń bẹ̀ yín oníṣẹ̀ṣe gan ò ràn yín iṣẹ́ mọ́ whatever you like you do bàbá yẹn gan ò jọ ẹni tí ìyà ń jẹ ibi tó wà yẹn <laughs> come out now wò ta lẹ fẹ́ máa ta lẹ fẹ́ máa ta lẹ fẹ́ máa tàn jẹ ta lẹ ń tàn jẹ ṣó jọ ẹni tí ẹni ẹsẹ̀ ẹ̀ less than uh, six months less than a year ẹsẹ̀ yẹn ti wá heal egun yẹn ti wá heal ṣé bẹ́ẹ̀ egun yẹn máa heal ni orí yín ò pé you cannot stop any oníṣẹ̀ṣe from talking see if my father wake up from from grave say ọmọ gbàrọ̀gẹ̀dẹ̀mà mẹ́fẹ́ jẹ́ fọ̀wọ́ náà rọ̀ yìí màmá pé bàbá padà ní ìsà òkú rẹ̀ àlàyé mi bọ́ òkú fọ̀ that is what I will say. So don't come and think that you can just uh, be deceiving person. I know they look face. All these Alimi fa family, all this Alimi bastards. Yeah, King n wojú ni. Ta bully, you want systematic bully láti dákẹ́. You cannot stop anybody. Do you know how many years people were telling, people were quiet for you? The traditionalists were quiet. They did not want trouble. They did not want to talk. They did not want you know, they, they were so, uh, they were soaked with peace. But àwa tá wà ń ta nísìnyí, àwọn oníṣẹ́ tá wà ń ta nísìnyí, àgbéṣẹ́ ràn yín. Èmi ti sọ fún yín lórí iṣẹ́ mi wípé, ṣe rí àwọn bàbá etí yín. Ṣe rí pé àwọn bàbá yẹn náà wọ́n dákẹ́ ẹnu wọn díẹ̀ lẹ́nujọ́ mẹ́ta yìí. Wọ́n ń ṣọ́ ọ̀rọ̀ tí wọ́n máa sọ ni. Wọ́n ń ṣọ́ ọ̀rọ̀ tí wọ́n máa sọ ni. Tó bá sọ nonsense yìí, àwọn wọ́n máa gbọ́ nonsense. Kò sí nǹkan tó ràn gbogbo yín iṣẹ́ kò síyàn kankan tó náà gbogbo iṣẹ́ one dey come in and tell me say i know you i know where you live àṣekínní kan i have seen you before and so what and so what make i begin dey run because you know me many people know me many people know me àwọn àwọn eh, family Nnamdi Kanu gan àwọn IPOB bọ́n ṣe ya wèrè dé bọ́n ṣe ya wèrè tó mò ń wọ ṣọ́ọ̀bù wọn lọ ṣe shopping wọ́n máa wò mí ni wọn ò ní lè gbin torí tí bá wọ bẹ̀rẹ̀ máa ń ṣe èmi gan máa ti lé ojú mi pa àwọn ipop tó ń ṣe wèrè jù yín lọ wọ́n kírèsì jù yín lọ who dey fear wò náà ta ni ọlọ́run lẹ lè gbé náà òun náà lẹ lè gbé because òun gan He, he was not security. That is why something is still baffling me. He was not security conscious. Ó ń ṣe irú nǹkan bẹ́ẹ̀ ó ṣe irú ó ń ṣe irú iṣẹ́ tó mọ̀ pé life ń wà at risk. Ó wá wọ́n wá pè é pé kó wá gba aṣọ. Wọ́n gbé léèsì fún kò wọ léèsì rí láyé ẹ̀ ó wá lọ gba léèsì yẹn with five hundred thousand naira according to what you people said. Do you know how many people have asked me to, uh, Madam, bring your account? Madam, àwọn uh, bàbá kan, ẹ má jẹ́ orúkọ wọn. When we were discussing, ìgbà summer, mo, torí believe pé summer yìí ó máa ó máa hot But last summer we suffered it because um, uh, nǹkan to cool down. It was that small, very that small uh, portable air conditioner table tẹ́lẹ̀ move yẹn ẹyọ kan yẹn ni mo ní kò yẹ yín so mo wá ti plan pé this somehow i'm going to buy three bàbá yẹn wá ní kí n fún kí kí n send the address mi kó o máa send o máa rọ o máa send ẹ sí mi and he was ready to do it i said no i bought them myself because i don't know ẹni tó ń sọ̀rọ̀ pẹ̀lú mi mi ò mọ bó ṣe jẹ́ mo kàn ṣáà pé à ń sọ̀rọ̀ online ni mi ò mọ̀ mi ò mọ̀ bóyá ẹni to fẹ́ mú ọ̀bọ ni tó ń ṣe bí ọ̀bọ mi ò mọ̀ so why would you why would you to ní nàìjíríà yẹn tó you pé kò sí you know kò sí security wọn wọn wọn respect anybody's life ni ìwọ máa ṣe irú mistake yẹn we know that shit happens mo ra wọn pé mistake le waye. but eh, lè má fi ọwọ́ tẹ fi mú yẹn you know kẹ́ believe pé òun lè máa fi mú everybody ayẹpo orí yín ti yí nìyẹn ọmọ ọmọ threatening threatening èèyàn I know you àṣẹ kíní kan kìnì kan if you know me you know me so what what are you gonna do ṣé mi ti ẹ̀bì mo dàbí ẹni tó ń bẹ̀rù ni no no no no no mi ò kí n ṣàn tó ń mo you see my father told me when I was young when he was still alive that when you go anywhere in life ó wá bá ẹranko kan tó máa ń jí if you see a python or you see a lion you know that you have maybe one or two percent chance of escaping ensure that you use that two percent you don't waste it do you understand so èmi èmi ṣé mo jọ èèyàn ẹran rírọ̀ kan ni i feel they laugh and me i not be person where they soft like that where somebody go think saying go want bully. You can't you can't bully me. You cannot you cannot bully me. You cannot use word to bring me down. Words can't bring me down. No, no, no, no, no, no. I'm a strong-willed person. Okay? If you yab, if you yab any sheriff, fún ìtàn tẹ̀ tó wá ṣe yìí, ó dàbí come màá wa mama wa mama lossy. wá, eh, you know, Facebook, mama wa wá gbogbo àwọn tí wọ́n bu oníṣẹ̀ṣe so that màá lè máa máa rí ṣòó ṣe ẹ̀yin tẹ́ ń wò wá láti ẹ má bínú ẹ tẹ́ ń wò wá láti orí YouTube ẹ má bínú I'm supposed to even be watching on YouTube I'm not watching but I see that they are watching me ẹ má bínú akọ́nọ́lẹ́jì gbogbo yín akọ́nọ́lẹ́jì àtẹni tó wà lórí Facebook àtẹni tó wà lórí àtẹni tẹ́ wà lórí YouTube akí gbogbo yín gbogbo yín pátápátá la kí. Hmm. so ẹ̀yin èèyàn ṣe mọ̀ pé mo sọ fún yín pé a fẹ́ wá ṣe ọ̀rọ̀ nípa àlùfòlání ni mo fi pé mo mo save o èèyàn kan send fídíò yẹn sí mi but mi ò dẹ̀ tún wá rí mọ́ǹsìn I don't know I don't know somebody send it to me níbi tí eh, irọ́pọ̀ yìí ti pè wọlé tó ṣáà sọ̀rọ̀ yẹn yàmáyàmá tó ń try láti ṣe bíi pé ọ̀gá làwọn ẹ kì í ṣe ọ̀gá inú mẹ̀ níyín ẹ kì í ṣe ọ̀gá inú mẹ̀ níyín tó bá dẹ̀ yẹ pé torí ẹ ẹ put at the back of your head dàtí Sunday Igboho bá ti bẹ̀rẹ̀ Yorùbá nation ẹ pa Tani Ọlọ́run o ẹ fi pé bẹ́ẹ̀ ṣe mú Tani Ọlọ́run síbẹ̀ yẹn ó máa kind of uh, depress Sunday Igboho from talking Solego is not the only person that is going to talk about Yoruba nation. Àwọn èèyàn tí wọ́n fi Tinubu síbẹ̀ yẹn, they expect that Yoruba nation. Even if Sunday Igboho don't talk, we will talk. Do you understand? We will talk. See how that Iroquois you dey talk. Ẹ wo bó ṣe ń sọ̀rọ̀. Ó kàn ń sọ̀rọ̀ bí ọ̀dẹ̀. ó ń sọ̀rọ̀ bí ọ̀dẹ̀ èmi ò mọ àwọn èèyàn tó ń kó orú èèyàn bẹ́ẹ̀ yẹn jẹ o ó ń sọ̀rọ̀ bí ọ̀dẹ̀ trying so hard to convince people that he is doing the right thing this is twenty-first century for heaven's sake nobody cares about one religion again nobody cares about one religion again. ẹ rí ọmọ kékeré ta play video ẹ lọ́jọ́ yẹn ni ọmọ ten years because I, I then saw the, the full video ọmọ ten years lọmọ yẹn he is ten years old ẹ wo bó ṣe ń sọ̀rọ̀ àwọn the oldest sheik nílẹ̀ Yorùbá yẹn kò ní one percent ọpọlọ tí ọmọ yẹn ní Muhammadu yín gan kò ní ọpọlọ tí ọmọ yẹn ní ẹ tún crop bíbẹ kẹ lọ gbé fún ẹ eh, eh, brọdà wa ààrẹ Abbas ẹ tún crop ibi tí mo sọ yìí pé ọmọ tí máa gbé tí mo gbé fídíò ẹ̀ wà ọmọ kékeré ọmọ Ghana yẹn tó ń sọ̀rọ̀ pé òun máa òun máa ń give libation fáwọn ancestors òun ni ẹ mọmọdù yín ni mo wí kò ní ọpọlọ tó ọmọ yẹn make e pain una well well. gbogbo nǹkan tẹ́ ń ṣe On on show wa that kò sí agbára lọ́wọ́ Allah kò sí agbára ní ọwọ́ Allah ẹ wo nǹkan tẹ́ ti ń ṣe bọ̀ kí lẹ́ ń try láti prove ẹ gbé fake ìyá ọ̀ṣun wá ẹ ní ìyá ọ̀ṣun ní kíníkan kíníkan tí ó mọ̀ ipá lábòsí nìyí so you want that anybody to bá ti wọ ẹ̀sìn ẹ máa da lọ́lá ẹran lọ sí gbogbo nǹkan tẹ́ máa fi ṣáà da lọ́lá yẹn minimum owó tẹ́ máa spend is like ten million naira it's like ten million naira so tí èèyàn twenty bá wọ tó wá wọ Islam zero point two trillion nìyẹn o zero point two trillion nìyẹn kò yẹ yín òun lè máa fi ràn wọn lọ ẹ̀ tún wá ṣí ṣọ́ọ̀bù ẹ̀ ṣe everything téèyàn twenty péré bá wọbẹ̀ ṣé bí owó yẹn ṣe pọ̀ lọ́wọ́ yín nìyẹn ni ni àwọn kan wá lọ ń kóra wọn lọ sílé káúlà láti lọ máa tọrọ owó àwọn àwọn àwọn kí lorúkẹ àwọn oní eléégún Islam ṣé bówó yẹn ṣe pọ̀ lọ́wọ́ yín nìyẹn ẹni ẹni ó gbọ́dọ̀ wá bẹ̀bẹ̀ ó yẹ gbogbo ẹni tó yẹ pé ìmíràn tí nǹkan yẹn ti ṣẹlẹ̀ ó ti jáde ló ti wá bẹ̀bẹ̀ ẹni pé ẹ ní ẹ lọ́rọ̀ lẹ́nu ẹ ní ọ̀rọ̀ lẹ́nu somehow mo fẹ́ máa believe pé the same thing tí ó ṣẹlẹ̀ sí ìyá ọ̀ṣun yín yẹn that fake ìyá ọ̀ṣun òun ni ó ń ṣẹlẹ̀ sí ọmọ ọ̀bọ ìta ń sọ̀rọ̀ pẹ̀ yìí. ẹ lè ti bá fa díìlì kan ó fẹ́ máa jọ́ because èmi ò mọ nǹkan tó ṣe tí ẹ̀ ń pariwo pé ẹni tó bá ti ẹni tó bá ti sun Quran ìjìyà ẹ̀ ó ṣe kíní kan kìnìkan the other guy tó sun Quran tó sun Bible tó kun tó sun ọ̀pẹ̀lẹ̀ yẹn kí ni kí ẹ̀rí yẹn lọ mú ni kí ló tẹ̀ lọ mú why are you not going to to to arrest that one why are you not picking that one up ṣe bí Nàìjíríà bẹ́ẹ̀ náà nìyẹn náà wà why are you not picking that one up ẹ ti kó lórí burúkú ni yín ẹ wà confused ẹ wà very confused Oro wa nù yín gbogbo ẹ̀yin tí oró buruku burúkú wà nù yín yẹn gbogbo yín lẹ máa ń bọ́ sí inú ẹ̀sìn yẹn so that oró inú yín yẹn á lè germinate da irú iru Òjó tí àwa gbọ́n sí pé àṣé àtìyá àtọmọ ni wọ́n gbẹ̀ǹch Naira Marley to bá ti wá ṣe gbogbo òṣì yẹn tó ń sìn náà àìpẹ́ àyìnà máa wọ Islam bẹ́ẹ̀ ṣe máa ń ṣe nìyẹn bẹ́ẹ̀ ṣe máa ń ṣe nìyẹn ẹ worú Ìyábọ̀ Òjó ń sìn ẹ jẹ́ ká tún trabayé ìdọ́dọ̀ ẹ̀ can you imagine tí nǹkan gbogbo nǹkan tá à ń gbọ́n sìn wípé ọmọ ẹ̀ ó ti fẹ́ gáà yẹn òun náà gáà yẹn ti bá sùn ìkùnsínú ló fi wá ń bá Naira Marley jà ṣé ìgbà wo ni Ìyábọ̀ Òjó ò ní ṣẹ̀wọ̀n ìgbà wo ni Ìyábọ̀ Òjó ò ní ṣẹ̀wọ̀n ó fẹ́ dàbíi pé Ìyábọ̀ Òjó àti ọmọ ẹ̀ wọ́n ń díràgì okó kan náà àbí ṣé Naira Marley bá ọmọ sùn ni tí ìyá ò mọ̀ ni because mo rí fọ́tò tí ọmọ Ìyábọ̀ Òjó lọ́mọ Naira Marley and with Naira coming out to be saying wípé wish ọ ni pé kóun bá ìyá àtọmọ sùn nǹkan kan ó dàbí pé nǹkan yẹn ti ṣẹlẹ̀ already O kàn confess ni. kò dẹ̀ sí bí ọmọ Ìyábọ̀ Òjó ò ṣe So sọ fún wípé àbí ṣé píkṣọ̀ yẹn ṣé ó níhùn ni píkṣọ̀ yẹn ò níhùn náà Picture yẹn ò níhùn náà ibi tí Ìyábọ̀ Òjó ti àmì tí ọmọ Ìyábọ̀ Òjó ti lọ́mọ gà yẹn ọ àbí ṣe ó ń fẹ́ kí Naira Marley fẹ́ ọmọ òun láti sọ pé òkè kò i don't know ká ní pé ó fẹ́ kó fẹ́ ọmọ òun tíyẹn wá lọ fẹ́ èèyàn míì ẹjọ́ ṣe dandan ni ṣe dandan ni ṣe dandan ni kéèyàn fẹ́ yàn ni tóun náà bá ti wá ṣe gbogbo òṣì yẹn tán sìn kò ní kò ní wọ kìrìsìtẹ́nì o kò ní you know christian ní already anyway kò ní wọ̀ṣẹ̀ ṣe o akàndí alájà ni wọ́n ṣe máa ń ṣe nìyẹn. mo tún repeat pé olórí burúkú ló ń ṣe islam tó bá jáde ló ń bí yín nú olórí burúkú ló ń ṣe islam èyí tí mo dẹ̀ ń sọ yìí ìyẹn kan ò lè tì mí ipe kí n wá máa bẹ̀rẹ̀ sí ní bá rájà bá rojọ́ everyday no èèyàn kan ò lè tì mí sí èyí tí mo sọ yìí mo ti mo fẹ́ so ni nkan tó dẹ̀ bi minu ni wípé woman nìyẹn iyi woman ni èyí woman ni ológogoro yẹn tó lọ tán ni ó send the voice note to mi sí yẹn yẹn ló bí mi nú tó bá yẹ pé fúnra rẹ̀ ni ó gba nǹkan yẹn ní orí face lórí eh, page mi ni mi ò ní bínú sí but wípé ìyá kan tí mo gbé báyìí tí mi ò mọ̀ pé wọ́n kàn ràn kó wọ ọ̀dọ̀ mi ni wọ́n kàn ràn kó get close ni. kí ló dé tó fi jẹ́ pé tí èèyàn bá ti sọ̀rọ̀ sí àáfà pípa lẹ́yìn bílí ìpò yẹ kan pa kí ló dé. so why would I kí tiẹ̀ fẹ́ kí ni kí tiẹ̀ ní nǹkan yẹn why would i not even talk more on you now tí mo mọ̀ pé ìgbà tẹ́ bá mú mi náà pípa lẹ máa pa mí ẹ̀yà kúkú sọ ti wọ́n twenty years ilẹ̀ i want to talk twenty years word down because mo mọ̀ pé tẹ́ bá mú mi ẹ máa pa mí ni so ẹ jẹ́ kí n twenty years ilẹ̀ ẹ jẹ́ n sọ̀rọ̀ the next twenty years mo fẹ́ so at once wetin happen wetin happen. Wetin happen? I am a traditionalist. Do you understand? I have I am a traditionalist, a, a good-hearted traditionalists are good-hearted people. Good-hearted people. Tó yẹ pé tó bá yẹ pé oníṣẹ̀ṣe ni Abdul this guy. Tani Ọlọ́run tó yẹ pé oníṣẹ̀ṣe ló ṣẹ̀ ni. Eh? Wọ́n ti filẹ̀ tipẹ́tipẹ́ wọ́n ti filẹ̀ tipẹ́tipẹ́ tí ẹ̀ bá filẹ̀ họ́ọ́bì yín ìtìjú ló jẹ́ fún yín respect wo lẹ rò pé ẹ fẹ́ gbà lọ́wọ́ ta ni or is it because tí mo ti ń jáde tó tí mo ti ń sọ pé ẹn ẹn tó bá pé kán ní kán bẹ̀bẹ̀ ni ààyè bẹ́ẹ̀ ni kò dénú mi o mo ń gẹ̀rẹ́ sí yín ni mo mọ̀ pé lórí burúkú ni yín mo dẹ̀ mọ̀ pé ẹ̀bẹ̀ ni à ń bẹ òṣìkà kó jẹ́ ká rílé ayé gbé kò yé yín though not all the time ni aman be ojika ojika mi aman aman for máa ń ni. To ba jẹ́ yẹn ni mo sọ tẹ gbọ́ tẹ believe pe oh she don't dey come she don't dey come Wherever dem for dey come tí wọ́n sọ fún mi pé inú fíríjì ni mò ń gbé ni tó bá jẹ́ yẹn tó bá jẹ́ ni mo take it back mo take it back. gbogbo àwọn tó bá ti jó other people's eh, nǹkan tí wọ́n believe pé àwọn àwọn ń sìn àbí àwọn ń bọ àbí àwọn àwọn ń da ta epo lé lórí àbí àwọn ṣà ń ṣe anything fún gbogbo nǹkan gbogbo ẹ̀yin tẹ́ ti ṣe yẹn ó yẹ kán ti gbogbo yín náà sẹ́wọ̀n ni ó yẹ kán ti gbogbo yín sẹ́wọ̀n ni that useless irọ́ pọ̀ jù ẹ ti alábòsí tó tó wọn lé ayé yìí ò sí. Saheed Shittu ló bu yín ó yàmàyàmà yín ó ṣe ó ṣe yín yàmàyàmà ó ṣe yín yàmàyàmà this same Alufulani tí irọ́pọ̀jù wá mú ń ṣe àspàdí òun ló lọ pẹ̀lú ọkùnrin méjì wọ́n di mẹ́ta tán lọ bẹ Saheed Shittu wọ́n lọ bẹ Saheed Shittu ni wọ́n lọ bẹ Saheed Shittu ni ṣáà yín rò pé tẹ́ bá pa tẹ́ bá pa guy yẹn ṣe rò pé Saheed Shittu inú ẹ̀ máa dùn ni inú ẹ̀ ò ní dùn because òun gan máa mọ̀ pé ẹ̀mí òun because ó mọ̀ pé òun sọ ìtọ́jú yẹn lọ the other guy ọmọ kékeré to slim yẹn ta ni ọlọ́run ò so half tọmọ yẹn sọ ẹ káàbọ̀ mi sister Suzanne long time you scarce <laughs> ọmọ kékeré slim boy yẹn ta ni ọlọ́run ò sọ one percent nǹkan tó sọ kílódé tẹ́ ẹ̀ pa ṣebí ìgbà táwọn parents ẹ wá bẹ̀bẹ̀ ṣebí ẹ gbà kílódé tí àwọn parent ta ni ọlọ́run wá bẹ̀bẹ̀ tẹ́ ẹ gbà is it because he's, uh, he's from Southern Protectorate is it because he's from Ibadan kò síyàn tó máa sọ pé àwọn ará àbàdàn gan ò mú sùúrù tó tí wọ́n bá fẹ́ bẹ̀rẹ̀ wèrè wọn kò síyàn tó máa sọ pé wọn ò mú sùúrù tó wọ́n ti mú sùúrù tó fún yín ẹ̀yin ará àlọrin ẹ̀yin ọmọ álímì àwọn ará ìbàdàn wọ́n ti mú sùúrù tó fún yín àwa ọmọ yorùbá a ti mú sùúrù tó fún yín òṣì ni gbogbo nǹkan tẹ̀ ń ṣe yẹn tẹ̀ bá mọ̀ kò sí nǹkan tó kó gbogbo òṣì yẹn jẹ lágbàáyé nobody dey do that kind thing lágbàáyé mọ́ ojú ti là ju gbogbo òṣì tẹ̀ ń ṣe And live bí wọ́n ṣe sọ pé irọ́ pọ̀ jù yẹn ó educated tó Only live bí ìgbà you know ìgbà Jésù Only ń live bí two thousand something years ago ọpọlọ tó wà lórí ẹ̀yìn ẹ̀yìn ẹ wo wo that they are useless that they are useless lawyer tó dàbí ẹni tó máa kú tèmi tọ̀la ẹ rí fanatism nínú ojú ẹni baddest fanatist ni ma yẹn mo believe pe ma yẹn gan ni inú ẹ̀ bàjẹ́ jù kò yé yín máa ní lọ́ọ̀yà yẹn òun ni tí wọ́n bá fi tani Ọlọ́run ma máa yẹn lè pokùnso. because pé ó ya Quran yẹn ó dùn mọ́ àyẹn gan ó dùn mọ́ àyẹn gan èyí tó ń pèrè lájàsá yẹn òyìn yóò dà pé yẹn máa wà fẹ́ẹ̀ díẹ̀ bọ̀ṣẹ́ rí èyí di ọ̀daràn yẹn pápálá idiot ní lọ́ọ̀yà yẹn pápálá idiot ní lọ́ọ̀yà yẹn ó tún wá ní àwọn èèyàn bíi irọ́ jù lẹ́gbẹ̀ẹ́ ó tún wá rí àlùfààní tí ò ní ọpọlọ Alufulani tó yẹ pé eh, eh, to me when I listen to how he was responding to Irọ́pọ̀jù ó ń respond sí Irọ́pọ̀jù bí ìgbà tí ọmọ ọ̀dọ́ bá ń bá ọ̀gá ẹ̀ so Irọ́pọ̀jù himself realized that that was why Irọ́pọ̀jù ṣe sọ pé eh, nǹkan tó sọ tó fi ṣàlàyé tó fi give answer sí questions To ń béèrè wípé torí pé ó jẹ́ ọ̀gá òun for fún ní and five or hundred and ten percent what what he realized from alufufu is that uh, you are just a gullible idiot you are just a boy boy alufufu acted like a servant like a, eh, somebody that is easily manipulated And a whole, a whole lot of them are like that. Even Yaka said, Tanso, oh, she is easily manipulated. Anything about deal that done. She is easily manipulated. She does not have a heart of her own. She does not have, she cannot make decision on her own. She was manipulated against me. That's use, uh eh, -huh, eh, thank you, the US imam. Boo! Evil. tẹ bá ń gbọ́ evil us man ẹ wojú ẹ̀ náà tẹ bá ti rí tẹ bá rójú ẹ̀ ẹ rí ẹ rí pé má yẹn lapanla evil ni má yẹn lè ó lè kú kò yẹ yín wọ́n mọ̀ pé wọn ò ní lè pa guy yẹn wọ́n contemplate àti pa but wọn mọ̀ nǹkan tó máa ti díẹ̀ yọ tí wọ́n bá pa kò yẹ yín wọn mọ̀ nǹkan tó máa ti ìdí ẹ̀ yọ So they are trying to buy time so that everybody á lè yọwọ́ àwa kun òun nìkan. Ẹ dẹ̀ irọ́ lẹ́pa o. It will not be like that. Tí oníṣẹ̀ṣe ò bá sọ̀rọ̀ nsìn, wọ́n fọwọ́ lẹ́rán, wọ́n wò yín ni. That they are going to abandon him there will only be tó bá jẹ́ pé àṣírí wá tú pé nǹkan tẹ́ ṣe pẹ̀lú fake iya Ọ̀ṣun lẹ́ ń pẹ̀lú ṣẹlẹ mo tún fẹ́ sọ nǹkan fún yín <laughs> i have this uh, there, i have these two babas that always call me lórí show tí Alufulany ṣe yẹn you understand mo gbọ́ ohun ìkànnù wọn oníṣẹ̀ṣe ni dẹ̀ ni bàbá yẹn oníṣẹ̀ṣe ni bàbá yẹn mi ò fẹ́ porúkọ wọn but kó máa rókì lọ́kàn wọn i heard his voice calling in and saying wípé nǹkan tí nǹkan tí eh, Tani Olohun ṣe yẹn wípé ó yẹ kó jìyà this baba is oníṣẹ̀ṣe he introduced himself to me as oníṣẹ̀ṣe. tẹ bá ń fi ìyẹn brainwash èèyàn ni eh? to me nobody cares what you do to him do you understand nobody cares what you do to, to him But put it at the back of your head or at the back of your mind. That tí ẹ ba. pa, tí ẹ bá pa. Kẹ́ mọ̀ wípé ẹ̀yin ará Ìlọrin ẹ lè gbé ńlẹ̀ Yorùbá mọ́. Ẹ wà confused, ẹ wa at the crossroad, ẹ mo nǹkan tẹ́ máa ṣe. Ẹ wà at the crossroad, ẹ mo nǹkan tẹ́ máa ṣe kò dẹ̀ síyàn kankan tó ràn yín ṣẹ́ left to me alone kò síyàn kankan tó fẹ́ máa bẹ̀ yín like begging you begging you to so that eh, torí nǹkan tẹ́ nǹkan tí ẹ máa sọ tí wọ́n bá ó tí ẹ bá ti rí pé maybe ẹ ti conquer let me use that word conquer ẹ yeah, lè conquer anybody àwa la máa conquer yín àwa la máa pa iná a máa pa iná mùsùlùmí rẹ a máa pa yín rẹ a fẹ́ pa yín rẹ ni a fẹ́ pa yín rẹ ni àjísòro yìí a fẹ́ pa yín rẹ ni we want to go back to the root we want to go back to our root do you understand we want to begin to pay libation on our ancestors Muhammad is not our ancestor do you understand olórí burúkú nìkan Olori buruku ọmọ Yorùbá nìkan ẹ jẹ́ kí n tún pùtẹ́ bẹ́ẹ̀ olórí burúkú ọmọ Yorùbá nìkan òun ni ó ń ṣe ẹ̀sìn ẹlẹ́sìn olórí burúkú ọmọ Yorùbá a lè máa sọ pé ah ọmọ dúdú wà ní wá ọmọ dúdú wà ní wá ọmọ ọ̀ràn ọ̀fẹ́ ní wá ọmọ batala ni wá ọmọ bàbá àgbà bàbá arúgbó hmm, atẹ́rẹrẹ kárí ayé Ọbàtálá ọmọ ẹ̀ ní mí kí n wá lanu kí n wá ní aláàkìlẹ̀ absolute nonsense a mọ̀ pé wọ́n ti enslave wa but ẹ máa bira yín pé kí ni connection yín kan àràbó kí ni connection yín àti ẹ̀tún gbọ́ pé àwọn kan ti ń sọ̀sọ́kúsọ pé ilẹ̀ Yorùbá ni wọ́n ti bí Muhammadu <laughs> you can see all these people <laughs> you people are making me to laugh you people are making me to laugh i'm laughing wọ́n ní wọ́n ní ilẹ̀ yorùbá náà ti bí my sister just don't just leave her don insult her you understand ẹ jẹ́ ká fi wọ́n sílẹ̀ old age It's old age old age they worry the woman old age. You, it's not normal. It's not possible that you are saying you are ọmọ Odùduwà ní ọmọ Ọ̀rànfẹ̀ ní ẹ́ ọmọ Ọbàtálá ní ẹ́ kò dẹ̀ lọ́ máa pariwo Allah akbar kò jọra wọn náà kò now. wọn náà ẹ máa ṣe sálà lọ́wọ́ aláwọ̀ sálà fún Muhammad what of your own your own ancestors what about your own ancestors what do you say when you call their names what do you say when you call when you call their names. Think for once. Think for once. Tó bá di another fifty or hundred years nsìn. Ẹ rí wípé ifá tẹ̀yìn sọ pé ẹ fẹ́ kọ́ yẹn. Ìṣẹ̀ṣe lẹ́yìn tẹ̀yìn ní ẹ ẹ fẹ́ ṣe yẹn. Àwọn àwọn tí wọ́n wá kọ́ ifá lọ́dọ̀ wá tí wọ́n máa tún wá bẹ̀rẹ̀ sí ní kọ́ yín. You don't think so? Ẹ rò bẹ́ẹ̀ ó máa rí bẹ́ẹ̀ lọ́jọ́ kan ó máa rí bẹ́ẹ̀ gbogbo òṣì tẹ́ ń ṣe yìí eh? gbogbo like like you know tẹ tẹ di akàn tẹ́ ń ṣe gbogbo yìí àwọn oníṣẹ̀ṣe náà ni wọ́n fún yín ní gbogbo nǹkan yẹn tẹ́mi bá jẹ́ ọ̀gá oníṣẹ̀ṣe ẹni eléégún tó bá kọjá níwájú mosque tó pa ìlú a máa bẹ orí ẹ̀ ni ara ibi tán ti rí yín fín nìyẹn Ejo, ẹniwẹ to bá rí ibi tí ìyá kàṣẹtì bá ti ṣe ọdíò fún mi kàṣẹtì fún mi ẹjọ ẹjọ nítorí Ọlọ́run ẹ sẹǹdì ẹ sí mi may we give ourselves wotowoto may we give ourselves wotowoto anywhere tẹ bá ti rí wípé ó sọ̀rọ̀ tó dẹ̀ bú mi ọ ó bú mi kò bú mi o ẹjọ nítorí Ọlọ́run ẹ sẹǹdì fídíò yẹn sí mi ẹ sẹǹdì kàṣẹtì ẹ sí mi. I'm not threatening her, but I would love her to do it for me. I mean, is it because I, I, I don't talk? Is it because I just look and say, okay, well, shit happens. I am contented with my with uh, what I have. I always tell you that it could be better, but uh, I cannot come and kill myself. Do you understand? I cannot come and kill myself. So I will not be waving all that away to just let peace reign. Just leave these people. That's their problem. Then you think you are you can't they hook me. They send my audio to someone. Where did they bring that nonsense? Where did they bring that nonsense? If you are missing me, call me and apologize. I can still forgive you, Yaka said. I can still forgive you. But me, you can't buy any money. because ká ní pé mo lọ nàìjíríà yẹn ni màá ti rest in peace tẹ́mi ò dẹ̀ mọ̀ wípé i just have i just open group for wicked people. kí ló ń ṣe yín tẹ́ máa ń ṣe àgàbàgebè kí ló ń ṣe yín tẹ́ ń ṣe tẹ́ ń ṣe you know àbòsí gbogbo yín lẹ̀ ń ṣoògùn èmi gan tí mo pera mi lọ́mọ bàtálá i have never entered babalawo house before except if babalawo wey dey my family i have not rushed to any babalawo eh, place wípé ẹ jọ̀ọ́ bàbá ẹ bá mi ṣe kíní kan o eh, eh, atẹ́gùn kankan fẹ́ lánàá ni o mo dà pé mi ò mo dà pé mi ò fẹ́ láìkí atẹ́gùn yẹn mo suspect ẹ̀ mo hmm, dà pé àwọn àwọn yeye mi ò ṣòro nga not i never did that kind of nonsense. but any, ẹnu yín lẹ so. sọ ẹ wo irú yìí tí ọ̀bọ bàrígà ń ṣe yẹn ẹ wo irú yìí tí ọ̀bọ bàrígà ń ṣe yẹn tí ò bá yẹ pé wọ́n wá tú àṣírí ẹ̀ would you believe that that person that kind of person dey do juju that mumu dey do juju but he will come dey tell tell you say eh ẹ̀yin ẹlẹ́bọ ẹ bá ṣe bọ ẹ bá ṣe kíní kan ẹ bá ṣe kíní kan which kind which kind abosi be that. Which kind of bossy be that? I want to do the ní in tẹ́ máa ṣe sí Tani Ọlọ́run àbí tẹ́ máa ṣe fún Tani Ọlọ́run we are waiting. Tó bá yẹ pé nǹkan tí Tani Ọlọ́run yẹn ṣe tó bá ni. Ah ẹ̀ṣẹ̀ tó wà lọ́rùn ẹ̀yin Muslimi. In le yẹn ó pọ̀ gidi. Ṣé olórí burúkú irọ́ pọ̀ jù tí ó ń pe Jésù lólè? Tó kàwé ó lóun ó ní òun òun ò lọ yunifásitì gẹ́gẹ́ kìnìkan ó ka ó ka that bible oh, understand it until ẹni tí ò kàwé wá explain ẹ̀ sí ẹ ṣebí this other this one pastor tó máa òun náà máa ń wa jàlámíà òun náà ṣẹ̀ṣẹ̀ wá explain ní verse yẹn tó dẹ̀ yé everybody yékéyéké but ìwọ tó tún ní yunifásitì you know you claim to everybody that you are well educated you read something you did not understand what you are reading wàá máa sọ àwọn òyìnbó àbùlà òyìnbó àmàlà òyìnbó wey no make sense. ẹ wo bó ṣe bá àlùfúfù sọ̀rọ̀ ó ń bá àlùfúfù sọ̀rọ̀ bíi pé àlùfúfù yẹn jẹ́ ọ̀dẹ̀ nǹkan tó dẹ̀ fi ń kó wọn jẹ nìyẹn wọn ò mọ̀ pé fake english ló ń sọ ológo bukún wọn ò mọ̀ pé fake english four one nine english ló ń sọ. So. torí pé wọ́n ti bú wọn pé why are you always speaking um, why are you always speaking Arabic àti kìnìkan kìnìkan òun náà òun fẹ́ ó fẹ́ English English English lies you know ó fẹ́ fi English kọ́ wa lómi ọbẹ̀ jẹ olórí burúkú tó ti máa wọ orí orí you know Google tó ti máa lọ wá synonyms àti àwọn èdè English àfihàn máa kó wájà wa náà ọmọ orú ẹ ṣe ayé ẹ ò ní dà ibikíbi tẹ bá wà ah ekele ìran kìnìkan ìjọba tó wà ìjọba òṣìwò nìyẹn ìjọba òṣìwò nìyẹn. ibi tí wọ́n gọ̀ <laughs> these people eh, they can they can wọ́n ní cease láti máa amaze me wọ́n gbé ọmọ ọmọbìnrin síta wọ́n ti sọ fún mi pé ọkọ̀ gbogbo gbogbo ọyàn rẹ ọkọ síta push-up ni ó lò push ni ó lò so ẹni tó máa wá interview ẹ ọ pàdé lọ́nà wọ́n lọ bá gẹ̀ yẹn wọ́n bẹ̀rẹ̀ sí ní interview ẹ wọ́n wá ní kí ẹ wo question tí ẹni yẹn tó bèrè immediately kò nọ́mà wọ́n bèrè question lọ́wọ́ ọmọ yẹn wọ́n bá ní kó bẹ̀rẹ̀ sí ní ka Quran are you a Muslim àìsíkíní kan kìnìkan wọ́n ti dè ọmọ yẹn síta Why are you people doing that? Gàrí gan bí gàrí ṣe kan tó yẹn kò kò sí nǹkan tó ń polówó gàrí ẹ̀yin polówó ẹ̀sìn lójoojúmọ́. Gbogbo yín na lẹ ti wọ ìṣẹ̀ṣe ńsìn o. Ẹ ti wọ ìṣẹ̀ṣe nísìn gbogbo yín. Tí wọ́n bá lọ wo péjì yín oríṣiríṣi so rubbish ló kórí péjì àwọn Muslim tó ti wọ̀ ṣẹ̀ṣe yẹn. Babaláwo kì í polówó nǹkan kan. Tẹ́ bá rí pápá babaláwo tó ń polówó nǹkan lórí Facebook yìí ó lè ní. o lè ní. gàrí tó dùn ò kí ń polówó ara rẹ̀ gàrí ìjẹ̀bú tó máa slap èèyàn left and right òun wọn ń polówó ara tẹ bá mú gàrí yẹn báyìí tẹ bá dé ibi tó ẹ ti fẹ́ rà tẹ bá gbọ́n sẹ́nu báyìí hmm. ẹ mọ̀ pé gàrí tó dà ní wọn kí ń polówó ẹ̀ ẹ̀yin á wá sórí Facebook ẹ̀yin ẹ̀yin ṣe yẹn ẹ̀ ń dá gbogbo òṣì yẹn lẹ̀ ẹ̀ wá sórí Facebook ẹ̀ máa ẹ̀ máa tẹ́bá tíyàn bá tiẹ̀ ti lè accept yín báyìí ẹ̀hà wọn pé ẹ fẹ́ gbàdúrà fún yàn you don't know who your àdúrà help ìwọ tẹ ẹ̀yin tẹ́ ẹ̀ tí gbàdúrà fúnra yín wọ́n kún orí Facebook àwọn olè yẹn wọ́n kún orí Facebook wọ́n máa tó bà ṣẹ̀ṣẹ̀ jẹ́ àwọn these people wọ́n máa tó bà ìṣẹ̀ṣẹ̀ gan jẹ́ ẹ wo péjì èèyàn mi ẹ wo timeline èèyàn mi báyìí i saw ẹ fẹ́ lè bí pé what is all this nonsense what is all this nonsense. ẹ wo ẹ̀yin èèyàn ẹ bá sọ fún wọn o ẹni tí ò bá ti kí ń ṣe ìran mi bó ṣe wù mí ni mo ṣe lè bu especially tí àwọn tó gbà fún tó bá ń bú àwọn baba ńlá tiwa. We can stop not to yab them if they stop not to yab us. We can stop not to yab them. Àti ìsọ̀rọ̀ sí wọn wọ one year now kí ló dé kí ló fẹ́ kún. Ah, ah, kí ni nǹkan ẹ̀ ṣe wá dùn yín tó yìí? Mi ò fẹ́ play audio, mi ò fẹ́ play video. Eh, brother wa yẹn mi ò fẹ́ play ẹ̀ I don't want to play it kí ló dùn yín tó yẹn why why tí wọ́n á fún wa lọ́wọ́ they take side side they yab me agbára Ọbàtálá from here to under my feet eh? ó ń jà gidigidigidi ó ń jà gidigidigidi ó ń ba mi gbé do you understand mo dẹ̀ máa ń rí nǹkan tí n bá develop ẹ̀ ẹ́ máa fi make mo lè fi ṣe profession mo máa ń rí nǹkan. tó yẹ yín mo máa ń rí nǹkan kó tó di pé ìmáàmù àmì eh, this your lawyer that fell down nǹkan tí ẹni tí wọ́n gbé wá síwájú mi was your Emia, ni mo rí oyè yín mo dẹ̀ jáde mo sọ wípé ẹ gbàdúrà fún emir yín bóyá emir yín dẹ̀ ló wá da nǹkan yẹn sórí ìyẹn ni we don't know ẹ rí i pé àwọn náà náà wà ń di bí wọ́n ṣe lọ fọ́ ilé Sunday Igboho tí wọ́n tí wọ́n ṣe àwọn pípò yẹn yàmàyàmà ẹ ti rí nǹkan tó ń ṣe yìí ó ti ń hàn ó ti ń hàn. ẹ mọ ẹ mọ pásítọ̀ kan i mean guy àáfà kan tí mo wá play show ẹ short clip tó sọ pé oníkèta ní gbogbo ẹ̀yìn àáfà yìí oníkèta ẹ mọ̀ pé máa yẹn sọ pé inú igbó lòun ń gbé ara àwọn tán ló ń pa àwọn Yorùbá wa nìyẹn ara wọn nìyẹn gbogbo àwọn àwọn tí wọ́n máa ń onígèlè wọn tí wọ́n wà ní eré àyìn gbogbo wọn nọ́mà àwọn ni gbogbo àwọn pípọ̀ yẹn ni fúlàní tó máa wá ń pààyàn àwọn ni kò sí àwọn kan tó ń bẹ̀rù yín o ẹ yá pa èmi tì sẹ́gbẹ̀ẹ́ you know just put me at not just near me not near me not near me more than not just near me ah <laughs> I no understand I no just understand una wan yab our ancestors and we we no go yab on our own ah ah no na that's a sin láì ṣọmọ àlè láì ṣọmọ àlè ọ̀nà on a trial. i try but anyway kò wọlé ordinary person take phone talk Arabic he take phone talk i fit take phone speak Ilaje yo àfi tẹ phonespike la jẹ you understand that one just next phonespike arabic you come be say ah a máa gbé ẹ lọ kí mẹ́kà a máa gbé ẹ lọ why are you taking her to Mecca? you are you are taking a broke ass you go take uh, five million ten million carry am go Mecca. wetin she wan go learn there again she understand the phone. Eh? ojú òtì yín ẹ ẹ bìlíìfù pé ibi tẹ́ ń lọ yẹn ibẹ̀ ni ni ibẹ̀ lọ ibẹ̀ lọ́lọ́run wà battery is low okay ẹ bìlíìfù pé ibẹ̀ lọ́lọ́run wà ìlú tiyín kò sí ọlọ́run bẹ̀ wọ́n dẹ̀ sọ fún yín pé ọlọ́run is everywhere right wọ́n sọ pé ọlọ́run is everywhere but you still have to go to that that site spend a whole lot of money orí yín ti yí Anyway, closing speech. Ìjọ tí ẹ bá ti stop àti máa sọ rọ́bìṣì sí ìṣẹ̀ṣe. Ìjọ yẹn làwọn oníṣẹ̀ṣe náà máa stop àti máa sọ̀rọ̀ sí ànábì yín. Èyí tá a ṣe ń sọ yí ọ̀rọ̀ ni kò ń ṣe rọ́bìṣì o. Ọ̀rọ̀ ni. Kò Gbogbo ìhàlẹ̀ ẹ̀yin ọ̀dẹ̀ yẹn that ẹni tó bá yàgbẹ́ sínú kínní ṣé torí pé mo sọ pé màá yàgbẹ́ sínú ẹ̀ torí pé mo máa yà mi ò ní láti yàgbẹ́ mo lè fi ẹnu mi yàgbẹ́ sí orí kínní yín ẹni ẹni tó bá tẹ̀ mọ́lẹ̀ ẹni tó bá ṣe kínní kan kínní kan. Uh, thank you for the star o Mr. Adegbuyi ẹ ṣe ẹlẹ́ni tí ó bá yá àbẹ́ni tó bá jó ṣe ẹ ẹ ẹ wising up you know ẹ wising up ẹ wising up ẹ wising up kò síyàn tó ní time fún gbogbo ìranù yín. wọ́n bọ̀ just want to say something. Ah, okay, Mr. Elijah, engineer Elijah, yín náà send the star, ẹ ṣé. Kò síyàn tó ní time fún gbogbo nonsense yín yẹn gbogbo threat yín yẹn kò sí nǹkan tó ní time fún kò sí nǹkan tó ní time fún ẹ lè ever gbé ẹ̀sìn yín sórí anybody ẹ lè ever gbé ẹ̀sìn yín sórí anybody practice your own we practice our own ni practice tẹ bá pa tí ẹ bá pa guy ẹ ní èní i tell you that same day tẹ pa more than two hundred people máa jókòó round tá ẹ bá fíìl mi ẹ jẹ́ ká kọ bet tí wọ́n bá gbọ́ ní èní tí àwọn ọmọ Yorùbá all over the world bá gbọ́ ní èní wípé wọ́n pa Tani Olohun more than two hundred people máa jókòó ran and àwọn tí wọ́n máa ṣe ju Tani Olohun lọ wọ́n máa yapa ẹ̀yin ọmọ Alimi nílọrin yẹn ẹ wá rògo ẹ rí ògo a máa lé ẹ̀mí àyín wọ̀gbẹ́. Anybody that is opening their mouth to say ṣé bí a ṣe bí a ṣe fẹ́ gba peace nìyẹn nothing concern me with uh, that nonsense when I dey talk o. I only baba ten ten I also no go press red here today. Nothing concern me with that thing when I dey talk. Listen and listen good. Even it, even if it was not Tanyolong that you put there, I will still do what I am doing. Even if it was Onisheshe that put a Muslim in Tubu, I will still do what I'm doing. Do you understand? So get that into your brain because me ò mọ bí ọpọlọ yín ṣe ń ṣiṣẹ́. Ẹ̀yin àfa ẹ̀yin ọ̀bọ Ìlọrin yẹn, mi ò mọ bí ọpọlọ yín Many people talking for Tanyolong today. I'm not saying it because Tani Olohun is oníṣẹ̀ṣe. No. No. Torí ẹ̀ ń try láti twist everything to suit you. Ọ̀dẹ̀ ni yín, ọ̀dẹ̀ òun ni gbogbo ẹ̀yin àfáà yẹn. Ọ̀dẹ̀ òun ni yín. Olórí burúkú irọ́ pọ̀ jù. Your own be say, kán ṣáà máa pààyàn, kán máa pààyàn, kán máa pààyàn the, the federal government should begin to put eye on that guy called Iropoju. People need to be putting eye. Kò normal kó jẹ́ pé Saheed Shittu guy tí wọ́n èyí tó guy tó wà in London ye. tí wọ́n jọ ṣe eh, this uh, I can't remember his name Ati the other slim guy to guy ye. the way tí wọ́n ye ye ni tó dẹ̀ jẹ́ pé ìjọ tí Saheed Shittu máa ṣe apology ó kàn ṣe fẹ́rẹ́fẹ́ lórí Facebook ni. èyí slim guy tó ọmọ Ìlọrin yẹn àwọn parents ẹ lọ wọ́n lọ bẹ̀bẹ̀ just the parents lọ wọ́n lọ bẹ̀bẹ̀ of recent gan ni Saheed Shittu bẹ̀bẹ̀ but ẹ máa ẹ fi wọ́n lẹ̀ but èyí ọmọ ta ni ọlọ́run yẹn immediately tí ó yá nǹkan tó ló yá nǹkan tí nǹkan tó yẹ pé owó ẹ̀ ló fi rà immediately tó ya, ló jáde tó apologize ó dẹ̀ sọ wípé òun ò yá ọ̀n wípé òun fẹ́ ṣe blasphemy experiment ló fi ṣe àmì kò yẹ pé ó ó jó experiment ni wípé you know kíní yìí o kò ní jóná òun dẹ̀ wò pé akílódé ah, ṣe bí pépà ní kíní yìí ẹ jẹ́ kí òbí àpò níjọ́nà lóòótọ́ tó bá jẹ́ pé Allah yín ó ní ó ní ó ní agbára ni pé tòótọ́ yí pé ìwé yẹn ìwé agbára ẹ̀ ni kí ló dé tí kò ṣe àmì kí ló dé tó ṣe jẹ́ kí kíní yẹn jóná kí pépà yẹn jóná ẹ má máa brainwash àwọn èèyàn wípé kò ń ṣe èèyàn ló ń ṣe kíníkan kíníkan ọlọ́run ló bá ń ṣe kíníkan kíníkan jà bla bla bla you know tó bá jẹ́ pé ọlọ́run ni ó ń bàjà ni immediately tó ń jó nǹkan yẹn ló yẹ kí òun gan jóná láàyè láàyè so what are you people talking about why are you people misleading your your the mumus in Ìlọrin ẹ tún ní irọ́pọ̀ jù tún ní kò sí nǹkan tó mú tani lọ́run síbẹ̀ òfin ló mú ta lọ́rùn tẹ bá mọ̀ pé òfin ló mú ta lọ́rùn síbẹ̀ kí ló dé tẹ tún wá ń sọ àwọn ọ̀rọ̀ bíi pé you know ọ̀rọ̀ bíi àwọn tí wọ́n ń sọ̀rọ̀ ní diaspora àwọn ló ń jẹ́ kí Tani Olohun wá orí yín ti yí sẹ́ irọ́ pọ́júmọ̀ can be here o so ṣe mọ̀ pé alpha tí mo ṣe tí mo ṣe show tí mo sọ pé in fact àlùfùfù is here àlùfùfù is here tí mo ṣe show tí mo ní ṣé àwa ni constitution tẹ́ ń tẹ̀lé ni ṣé àwa ni constitution tẹ́ ń tẹ̀lé ló fi jẹ́ pé ọ̀rọ̀ tá à ń sọ nìyẹn ló ń di ìtàn lọ́hùn mọ́lẹ̀ do you understand me? una dey here alufufu I can I can smell you I can smell you wọ́n wà ń bíbà yìí very useless, stupid, Jagbajantis or Boy Lawrence. Mona can't catch me. Make a walk by all of them. Mona can't catch me. When you stop talking to our religion, we talk. We stop talking to your religion. You understand? We stop talking to your religion. so ẹ ṣe ẹ̀yin ẹ̀jẹ̀ rẹ̀ jẹ́ kí n máa lọ lé mi hmm, thank you very much have a good night. Mm.